قال إنه لهم عدو ما هو يدوب ولذا بارك الله فيك أعوذ بالله لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وكوني فلما بعد سواني مسلمين atọrọ àdìsí ìkẹlẹ àtìbẹrẹ fún anabi sọlọgbọ àwọn àyùwọsọlá ẹn tọrọ ọba láti àmà jẹkẹ fún gbogbo wa aláwọ bá tẹlẹ fún kí anabi wa dákun bá ní tẹlẹ fún ọlà anabi wa àti àwọn aráàlú àti sọhábà rẹ jáwọ náà wà náà tọ kẹ pẹ̀lú anabi sọlọgbọ àwọn àyùwọsọlá níjọ pẹ̀lú kíámà yẹn ni kò lè tẹlẹ àgbàǹgbà bọ wájú Ọlọ́run pé owó rẹ̀ ń wó fi rárá mi di ìyá rẹ̀ àbàgbára mo ní àdúgbò kan mo ní àfẹ́mọ́pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkà fẹ́mọ́pòǹdé ẹ̀rọ adémi àtẹ̀yẹ́ ọlọ́mọdé àfẹ́mọ́pàdé rẹ̀ àfẹ́mọ́pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkà tọ́mọ́pòǹdé ìwà ọ̀gbẹ̀yẹ ìwà ọ̀gbẹ̀yẹ alákọ̀ọ́kàsí alákọ̀ọ́wọ́sí àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́ndàkùn mọ́tà àlàwà ń bẹ̀ o áàdì àmú ọ̀gá orin ni o mọ́jì àgbàdàn lórí bíláyà tẹ̀lifíàmà gbogbo àdúgbò tí ọba ọdún tẹ́tẹ́ ń dáàmà sọ yọ ọ́ sàkó gbẹ̀dá àmà sí àbí dáàmà sí yọ ọmọ takò o a dùn wá bọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run bá ní gbẹdú bá o. jẹ̀mọ́ Allah subhanahu wa ta'ala pé bí la sọ níjọ́ tí a fẹ́ túká láti fourteen Allah subhanahu wa ta'ala àwọn èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn ẹni kọ̀ọ̀kan wa àjọ kírun sí yàn láàrin Ramadan náà ni a tún kírun sẹ́lómìn náà la ọ̀gá àwọn ọlọ́kọ̀ ara wọn ọ̀gá wọn lánàá alájíta wa àjọ sọdún sẹ́ni ọlọ́run ti mú wọn sọ́dọ̀ báyìí gbogbo ètí ìpèjọ mẹ́wàá báyìí nìyí tẹ ẹ̀kọ́ máa wo ni wọ́n wọ́n lọ sí wọ́n sí ìwò àtẹ̀yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àpọ̀lọpọ̀ wa mọ́sọ̀ kan lẹ̀ ni nígbà ọba pìlì sọ́dọ̀ àwọn èèyàn kúrò bá dé sọ̀rọ̀ lọ́yìn so wọ́n mọ̀ tí ó tí ó sì lákàtà àti a ìtawà ń kéré náà ni a mọ̀ sí ní o lámà ní eléyìí jẹ́ a máa dúpẹ́ lọ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ àrà bákan náà tẹ̀sí ìwọ òní yóò dà lérí títí ilẹ̀kùn máa àbúrú mọ̀ká ìlú tá à ń lọ ó sì á àwọn ọlọ́run sọ̀kúrà kan ọlọ́run ni a máa jẹun tó mọ́ ká mẹ́tẹ̀lé ètè èṣù àṣesù ni ó máa dẹ́rùbà wá fi wò pé ẹni tí yìí náà kọ́tẹ́lẹ̀ ẹnu náà gbàtà rẹ̀ ntọ́mọ́ èyí tó bẹ̀yẹ̀ ń bọ̀ kí wàá ní máa fa kéèyàn ọ̀fẹ́ jẹun tí ọ̀ma òun náà ni kó wò pé tí bàbá ẹnìkan ló kọjá ìlera ìjókòó níwájú tí gbogbo ẹ̀nà sábà forí ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ náà orí ẹ̀ mẹ́yẹ̀ fújà iná àrọ̀wá jẹ̀máà tọ́lọ̀ ń bá ní democracy tí wọ́n ń ṣe orí di gbogbo ẹni tí ń ṣe òun á sẹ̀yìn kẹ̀kẹ́ kù bẹ́ẹ̀ kí ló lóun sẹ́kù ibẹ̀ nìkan ní ti bèrè ìdájọ́ lọ yìí ó ní ìbánilórúkọ jẹ́ ẹ wá aṣọ olóṣèlú fún mi tí ní àjò rẹ̀ ọ̀yà wájú àwọn ọjọ́ gbàgbé àná èèwọ̀ sí nínú ìsìlámù wa èèwọ̀ eh, ni. àwọn nǹkan kan bẹ tá à ń pariwo ká gbọ́ yé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan mọ́tẹ́lá kìlàfíà mọ́tẹ́lá kìlàfíà lẹ́ ń sọ èyí èdè kìlàfíà ẹ̀ ti sọ yóò fún wa. àwọn àdìbá mọ́tẹ́lá kìlàfíà ṣẹ̀ tá à ń sọ yìí ẹ̀ àwọn àfa àyàpá nínú ẹ̀ wá tó àfa àtọ́ ya pampa kí mùsùlùmí ọmọ ìyá mi bẹ́ẹ̀ni náà lè láti mú fífò lébẹ́ sí mẹ́ta ọlọ́run wa ni wá tẹ́sí mú bi habilillah ìsìláàmù tó dókun èmi ọlọ́run ọba ẹ̀sọ́ difẹ́ǹsì láàrin wa àtọmọ ìyá rẹ̀ tó òfin ní sọ̀kò búlù tó dòbí sọ̀kò búlù ọ̀ ẹ̀ ní fẹ̀rẹ̀ tí ó pìọ̀ oná ó ní fẹ̀rẹ̀ tí ó pẹ̀lú kíni pẹ̀lú pé mo ti tẹ̀yìn mùsùlùmí wá tẹ́sí mú bi ọlọ́run tẹ̀ wá kọ́ mùsùlùmí lẹ́ńtẹ́ pé ìjọ ọ̀bẹ̀ sunkún tí ìwà alágbára ti pẹ́lẹ́rìn ń ṣe àmì ẹ̀kún ni. ìjọ ọba fi máa dárẹ́rìn tí ò ní mú mi máa yọ yọ mú mi máa ni. tá a bá wá wo àwọn tí wọ́n kọ́ ìtọ́ náà ẹ wà bá ìṣesí lára wọn. ìyẹn a fi tẹ̀jìdìlù láfẹ́ fi ìjókòó ìṣe tẹ̀jìdìlù afẹ́ fi renew ìjókòó yìí kí ni mo wá jókòó yìí agbọ́dọ̀ gàdádẹ́ àníyàn wa ọlọ́run ọba là ń wá wa afẹ́ mọ kí ni tọ́lọ́run ọba sọ a sì ní torí pé múṣkìlà kan bẹ tọ́jà pé lè sùn máa ń lò jésù bá tiẹ̀ ṣáájú àwọn èèyàn ó ti ṣáájú àáfà tí wọ́n sọ̀rọ̀ lọ́nfà tó sì jẹ́ tọ́fẹ́ sọ̀rọ̀ lọ́n tó tọ́tà rẹ̀ dáa tíṣe ìtọ́ bá ń ṣáájú rẹ̀ dẹ́mi àwọn èèyàn àwọn èèyàn ó sòrí ibú wọ́n sì kú bá fana àákẹ́ gbogbo ẹ̀ tí ó yà o tẹ̀fíìrì kò ní kú òní five thirty tẹ̀fíìrì àkọlọ́ ìdè àbí ọmọ bàmídá sí. tí a bá tẹ lọ́lọ́bọ̀ tó bá pẹ́ tó sọ̀rọ̀ wa tọ́lọ̀ làwọn abọ́ bí tí ibi ìbẹ̀ẹ́kú pẹ́rẹ́ gbogbo wa dáhùn èmi ọmọ èmi ọmọ success dání o ìdíje ìtìbá àkókò kúndé tírẹ́kì síbi ọ̀bẹ yẹn tí ń tì máa àsọwájú. káyọ̀sẹ̀ wa máa dámọ̀nà jọ àfipọ́n wa lẹ́jọ́ tá à ń sọ ni gbogbo ẹni tó da sí gbogbo ẹni tó mọ̀nà wa bí ó ṣe ní àná àwa tá a máa jọ sí lọ náà rè pẹ̀lú ayé àtàlà àfíà omi bẹ̀lámù ló kọ́ ẹ bá ń pọ̀ díẹ̀díẹ̀ náà bẹ́ẹ̀ bàbá yẹn lọ fẹ́ wàláyà àgbòrò ilé ìtẹ́lẹ̀ ń bẹ ń bẹ béèyàn bá sọ pé alùsùnà wàlìjàmá lòun ọ̀rọ̀ rẹ̀ ọmọ sírẹ́tì tọ́ba ní àná alùsùnà wàlìjàmá àti ọ̀rọ̀ rẹ̀ omi sírẹ́tì mà nítorí pé yọ ọmọ yàtọ̀ sáà mí tọ́ba ti yàtọ̀ sí nínú jàmá àti tòwí jàmá tọ́ba jẹ́ pẹ́tò tọ́ra jọ fẹ́ rí inú rẹ̀ àjọ wa máa sọ wípé min jàmá ẹ̀ sọ bẹ́ẹ̀ èmi nínú àwọn tí wọ́n fẹ̀sìn wọn tẹ̀lé ọlọ́run àti ànábì tí wọ́n sì wà lórí àwọn tí wọ́n bá nàbì ṣe jẹ̀mọ́ ọba àjọ kan lù rẹ̀ kèé sẹ́nu rẹ̀ ní ń sọ wọ́n dọ̀ ọ̀pọ̀ mọ́wọ́ èèyàn ni jẹ́mọ́ sí wà ní ọ̀rẹ́ sọ́ọ̀kùn wọn ọ̀sẹ̀ dálẹ̀ wọn. àwọn lẹni rí àná tá a jọ mẹ́ni àti sẹ́yìn kẹta tó bàtìrì lọ ní ilé àná ẹ̀dá wọn ẹnì kan mẹ́tọ́ sájọ́ bàtìrì tábà fẹ́ mẹ́fà wọ́n ní ilé àná tábà fẹ́ mẹ́fà látùmú tábà mẹ́fà látùmú tábà mẹ́fà látùmú lẹ́yìn láti wàá ka àwọn mẹ́fà tí wọ́n tún tẹ̀lé ẹ̀tọ́ lọ ní tábìlì ní gbogbo yín ẹ̀ wọ́n jẹ̀ náà nínú àdìsẹ́ ọ̀kan mẹ́fẹ̀ẹ̀fà àwọn ilé ìtẹ́nu ọlọ́run tá a bá wá fẹ́ sọ fílẹ̀ tètè sí tàbí ọ̀sọ̀rọ̀ kan àmọ́ dákọ̀ àbẹ́ ìdákọ̀ wọn nígbà tẹ́ bá fẹ́ rí kónílò náà bú lẹ́nu kọ́ máa bá ní sọ̀rọ̀ pa àwọn èèyàn kan yóò ẹ bí ẹ bá ti gbé náà wọn ní rí àná ẹ mẹ́ gbà kó tó tó bá jẹ́ pé lùsùlámù ní sọ ẹ mú báyìí àfọ̀ní ẹ̀ dákọ̀ wọn. sábà bá kiri ni ṣé ó mọ̀rù nìyẹn ọ̀kan náà ta ni. tí tó bá yẹ kí ọ̀rẹ́ tẹ́fẹ́ ní ẹni ẹni àwọn ìlú lọ sọ tí ò ti rí fún wọn tí ò ti rí bá wọn náà tó fún wọn. tó o bá ti lọ láàfà tó ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ihun tó lè mú lè dá gbogbo à ń dojú kọjọba à ń ìbéèrè ẹyọ kan ti tó fún wa gbogbo kátàkárà tẹ̀ ń ṣe tẹ̀ ń ra ń bẹ tẹ̀ ń gbìyànjú owó tá a lẹ̀ ń ná. owó ni owó ìjọba ni. wọn ò tẹ́wọ́. wọ́n yẹ wọ́n sèyàn ní. iṣẹ́ àkọ́kọ́ tó mọ̀ yálé ṣe nìyẹn tẹ́ẹ̀ mọ̀ pé oníkọ́yìn tọ́ba ti á di bi kí àti wọn bá ti fẹnu ìwọ lẹ́bi mọ́bi lẹ́yìn ọ̀kadà àwọn sọ wà pẹ́tọ̀ òwúrọ̀ nítorí náà nù. ṣé wàláyé ní ọ̀fẹ́ fẹ́lẹ̀ wútúbà ni láì dọ̀rúrọ̀ ni ọlọ́dẹ ni wàláyé òjòrò sùn ọ̀rẹ́ ti sọ́mi lọ sí pípé òtútù ọ̀pọ̀lọ̀ mú mi. ojú kodo lábẹ́ mi. kodo kẹ́ni. ojú ọ̀dà mi lòdì wá dẹ̀. bá a bá jọ kí ló kodo rú ọ̀lẹ̀ kí ló kù nù ọlọ́kùnrin àti

àtúntò ìbá àti kéèyàn òbí gẹ́ẹ̀kù. ẹ̀rọ ẹjọ́ ìṣẹ̀lẹ̀ ní ọkùnrin ẹ̀jẹ̀ náà lágírí ni wọ́n bá ní òbí gẹ́ẹ̀kù ni. jẹ̀mọ́ ìjọ náà yá yìí tá a bá ti ń pẹ́ sọ ẹ̀sìn káǹtì. táàtì kìíní o tá a bá ti ń pẹ́ sọ ẹ̀sìn kọ́ni àǹtì. ìdán àwọn tá a wá ń sọ̀rọ̀ wọn yìí níjọ́ tí àbùbákiri ọ̀pàkòdà ó ń sọ fún àwọn ọmọ wípé mo gbàmọ̀nà pẹ̀lú ẹ̀yin sàbẹ̀ kí lè rí sọ̀rọ̀ ọ̀húnmọ́rù yìí ah ẹ̀rù bá wọn yẹn ọ̀húnmọ́rù anabi mbẹ́mbẹ́ a máa takun wọn lé ńgbà mi ṣùgbọ́n ó sẹ́ni bùrúdì òdodo rẹ̀ jẹ́mọ́ àti ẹ̀fá míyàn tó bá jó lóòótọ́ tọ́wọ́ àlè oní ẹmúlọ́rẹ̀ o wọn è nínú òdì o tẹ́ ẹ bá ti rí yẹn tó lé tọ́ bá ti lóòótọ́ yóò lé. tọ́lọ̀ ń dànù tó naturally olóòtú ẹ̀dá ni wà lẹ́yìn ó le tó náà ni wípé kò mú dàkejì mọ́ bá ti rí àtẹ pé líle rẹ̀ láti halẹ̀ mọ́ra pé ṣé kílẹ̀ wá fẹ́ gbàdá fẹ́ pé lọ́ọ̀ni àti wọlé ẹ wàláyì wàláyì àwọn tí wọn fẹ́ kọ́wọ́ bọ ìdí táǹkì wọn èyí náà ilé ẹjẹ wọn ní mẹ́ta mẹ́rin márùn wọn fẹ́ kọ́wọ́ bọ èntọ́ ló ń fún wa lágbára rẹ̀ nkọ́rọ̀ ká lè fi à ń ké tọ́ba fẹ́ bùn wá ní nǹkan bọ́ nítorí ọlọ́run tọ́ba fẹ́ gbọ́ wá sí gbọ́ sí nítorí ọlọ́run tá a bá sí ọ bí àbùkù tó la fi sí ọ tá a bá sì bí ọ jọ́ tọ́nù rẹ̀ àbẹ́ nìkan ṣe nígbà tí o pé ọgbọ́n ah, la bẹ́ẹ̀ dẹ́bẹ́ ah, sọ́ọ̀rọ̀ ah, náà wá sọ́ọ̀rọ̀ wọn kọ̀m̀pìlìtì mari olóṣì gbàsọ wa ó sì máa tó bí ó gbé wa sọ́ọ̀rọ̀ ìwádà náà wẹ̀rù ara ẹ̀ ti ṣe ti sọ́ọ̀rọ̀ náà lòótọ́ ọ̀gálùkù náà wù bàtà ẹ̀yìn òkú ní mà àwùjọ àti wà gbó ẹ wá kọ́ lù pé sọ́wọ́n sàtọ̀ bẹ́ẹ̀ yá pé àgbà tẹ́mìtì lọ́wọ́ wọn tó fi kàn fún kí sọ́lọ̀ ní wọ́n fẹ́ náwó fún un ninety nine percent jẹ́ntì máa ń lọ́ọ́ àdámọ́ ni ilé yàtsá Allah gbogbo bí tó bá fẹ́ ti wọn bá wọn lò ìmọ̀ ń wù kó wọn máa pàṣẹ ńbẹ̀ ni wọ́n ọmọ fún bìtẹ́ ni tàyé ọlọ́run ọmọ. tẹ́ ẹ bá wá dé kọ̀rọ̀ ẹ mọ̀ ní tẹ́ ẹ gbọ́ lẹ́nu wọn a ti mọ̀ pé tí wọ́n ń ṣe lòótọ́ bọ̀tà àfẹ́ ìgbàláyè irú àlàyé làfẹ́ ìgbọ́ ṣé báyà bá ìjọba sàlàyé fún ọ fún ọ̀rọ̀ sàlàyé fún ẹni. ojú kan náà ẹlẹ́ẹ̀kejì ẹ̀rú bá wù àwọn yẹn pé wọ́n mọ̀ wù ilé mo fẹ́ sọ àkóyawọ́ tí mẹ́rin sọ hábà tó wáyé pé láti ń bara wá lò ìjọba ìyá tòótọ́ là ń ṣe téèyàn tó fi gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run tètè táyè bá bí máa ń yàtà ọlọ́run sànú ni lẹ́gbẹ́dọ́ bàbá àjọ ń ṣe wàláì torí ìtẹ̀mí àti ìrẹ́jọ́ ń ṣe a ti tàbùsí àmẹ́bírì a ti dálé àmẹ́bírì lẹ́yìn ọlọ́pàá bí àgbàtà yìí jama àwùjọ tí yànfà wà tí ọba ti lè ti báwọn ó múná mọ́rọ̀ rẹ̀ kájọ bó lè kájọ máa sọ nǹkan ní ọlọ́run ìjà àjọ máa ṣe. ẹ̀rú gba àwọn èèyàn ọ̀rọ̀ rẹ̀ ó kú mọ́ mi ó di àlífà ẹ́yìn à nígbà náà ìfọ́n làwọn èèyàn mú náà ká mú abákiri wa ní ní ìmọ̀ nǹkan mí ìmọ̀kùnrin ju òótọ́ lọ tó bá sì lé lórí nǹkan kan wàláyé kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń o lè pọ̀ lórí òdodo. anabi jẹ́rìí ẹ̀ bẹ́ẹ̀ sọ̀sọ́lá àwọn ìyàwó anabi má bẹ́ẹ̀ ẹ̀ sàbẹ́ má bẹ́ẹ̀ wọ́n wá ní sẹ́wọ́n wò ní jẹ́ pàṣẹ fáwọn báyìí sẹ́ẹ̀mà pé ọmọ ànábì ádámà kò sírú tó lè mọ̀ nù ọlọ́run bá nàbí wí báyìí èèyàn ló kọ ẹ̀. gbogbo àwọn ilé àwa ẹ̀ ọlọ́run mọ̀jọ̀ wọ́n wàhálà o mọ̀jọ̀ wọ́n dàrú o ẹ mọ̀ pé ẹ̀mí ò pè méjì tí àáfà bá dàrú mọ́ wọn lọ láàrin ọ̀sẹ̀ kan tẹ́lẹ̀ àti ìmọ̀ kó ń jáde tó sì jáde lọ́dọ̀ lọ́n tó tọ́ kò síbi tí ó ti rò tó ti rò náà tá a bá ti wẹ̀ tó ti wà lábẹ́ ẹni kọ́ wù kílá kílá mẹ̀sí mẹ̀sí wa ẹni kéde wù. ayọ̀ ojú kan ẹ wá wà fún náà ní àṣà tí àwọn ohun ìwé wa ń dá sí ẹjẹ́ lùsùn náà wọ́n ní àwọn lọ du kìtìbà sísà kan ní ọ̀mọ bẹ́ẹ̀ ju kìtìbà wò. láìlẹ̀kùn bàbá bàbá jáde lọ wà lẹ́nu kò yé mi o <laughs> ìfẹ́ láti bọ̀. <laughs> mo lọ ju hitba síta lọ sí ìlànà ẹ mo lọ ju ẹ wọ́n lọ àgbẹ̀rẹ̀ sí i mo lọ ọ̀rọ̀ àlọ́ lọ́jì hitba síta yẹn. láìsí sátáláìtì. ẹyọ. ẹ wò múra sísọ ìbùwọ̀ náà múra lọ́jọ́ náà lọ́wọ́ ó burú ju nǹkan mìíràn kò sì ní wókè. àtọmọdọ́pọ̀ sí la àtẹ̀tọ́ta mílẹ̀ níbi àwọn sísà gbogbo náà máa ń gbé mọ́ra. owó ọmọ ìṣó ọmọ gbẹdẹgbẹ ní àwọn àlejò. aṣọ wọ́n ìṣẹ̀lẹ̀ wọn. àwọn náà kọ̀lé àwọn ẹ̀kẹ́ rẹ̀. bẹ́ẹ̀ ló kọ́ sọ̀rọ̀ pé ọkùnrin yìí nítorí fún mi eléyìí já o. ẹni ebi padé bẹ ẹran mẹ́fà ti ń bẹ́nu ọbẹ̀ tipátipá lè jẹ kẹta ó sì mọ́ra sápò bọ̀ kò sí mú ọgbà bẹ̀ mú un pákíkì làwọn náà ń fún ọ èèyàn jẹ níyà tá a ló ń tọ̀nù wa tí ó hà síwájú ọlọ́run tí ó wà dúró déédéé ibi tá a kọ́ nìyẹn. ẹ̀rù bá àwọn èèyàn tó sọ tí ẹ fi sọkàn wọn mọ́rù létí àbákìrì náà ò fi ṣeré ọ̀sán fún èmi mọ́ bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn ọ̀pọ̀ ọ̀nà sọ bẹ́ẹ̀ ọmọ ànábì adama ọlọ́run dá wọn kí wọ́n kó ìrò òfin bá a ṣe wáyé wà láàrin wà bí tí èdè ṣáyé nínú bí mo tẹ́lẹ̀ kò lọ bóde tọ̀ ẹjẹ́ nìkan wọlé ẹgbẹ́ tí ẹ ti jókòó níbẹ̀ tí ejò màmí wọ́n ti sọ náà ní fásitì àgbẹ̀ máa ń bẹ̀rẹ̀ ọ̀dà òkè jọ̀bọ́ bọ́ sí ibi ilẹ̀kùn bẹ́ẹ̀ samadu bọ́bẹ̀ kàáwú bọ́bẹ̀ kàndé bọ́ sí báyìí tí wọ́n bá gbé nìkan dá lórí. ọ̀dẹ̀ lọ́dẹ̀ kóde mi wàláyé kọ́ba sọ̀rọ̀ dẹ́ kóde bí sẹ́kọ́ ní tó ti máa gbà bí sọ̀rọ̀ sẹ́lẹ̀ òsìmẹ̀ tó bẹ́ẹ̀ kíjẹ kíjẹ wọn máa lálàpà yìí àdúgbà wẹ̀ ló la ní ti ẹ̀kọ́ ló bẹ̀ wà ní kí ibà lápà yìí jẹ́ ibà yẹn ti wọ́n lọ bàtà. àdámọ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ ọlọ́run ti dìde yìí yẹ́bùlú wà fún ayé ìfún àṣẹ nù àmàlà. ó máa ń rù lẹ́mí àwọn èèyàn tí wọ́n fi lè kó le nípò tó táìmù kan àbákìrì kéwù jẹ́wọ́n náà pé sọ tójú tiwa náà kẹ́ kẹ́ ẹ lẹ́mọ̀ pé wà lẹ́yìn tá a ojú ti ti Buhari lọ wàláhì bẹ́ẹ̀ gbà wà gbà Ṣèyí Mákindé ìlò kọ rẹ̀ lánàá gọ́vnọ̀ ní lóko ẹ̀ lónìí nígbà táwọn kan fẹ́ máa bú lójú ìbílẹ̀ lánàá ẹ má bú o Ṣèyí ni ó kọ rẹ̀ lánàá

sílẹ̀ tẹ̀ ńlá òun bọ̀ bí ẹgbẹ́ rẹ̀ pé ápùlátà àjẹyí ápùlátà ọ̀sọ́bà ń jẹ ọwọ́ àárẹ̀ ápùlẹ́bà gómìnà ápùlẹ́bà irú yóò sì kò sí yàrá lọ tó pèlú kọ. nígbà tí dojú tí Abubakar ń ẹrù yìí lọ nìkan ó ní mo mi à ń wọn ní kí ni ó àkìlú ni àkìlú ni

húmẹ́rì náà lọ́nà ìbá lé orí àbàbà kí ó kúrò lórí yìí o ìwà fọ́mọ́rì lè sùn èmi húmẹ́rì látòlè lọ àtàwádà ọ̀dọ́ èyí di adájọ́ fún ọ ọkàn bàbá ìkọ̀kọ̀ wà lẹ̀ fifty percent tí ó wúlẹ́ ní ọ̀nà ọ̀lẹ̀ ó ní ìwà àbọ̀ yẹn tí ó mójútó àbúwálì orí tàbí orí àbú ìbẹ̀yìnà àwọn èèyàn ti kó ire lọ́wọ́ bá a jọ ìwọn àkó oríire ẹ̀ tọ́lọ̀ ọ̀jọ́ ìwọn àwọn tọ́lọ̀ ní ìdí ọlọ́run ti rí rí à

ninety nine percent owó yìí ìdí ọlọ́rọ̀ mú wéèṣe àbíkí wéèṣe. àwọn ará yemen nígbà tí àdé wọ́n ní ìrìn sàṣàlá gbogbo tó bá jọ mẹ́tọ́ ọlọ́run tá a máa kó wa zaka ni kíkà ni ẹgbẹ́ kankan ni a ní ìdìbò fún alẹ́ nìkan tí ó dàsójú rẹ lọ́dọ̀ wa owó ìsalábòsì àdébìnrin ta wà láfàfẹ́lẹ́ fún yín àbúrò bẹ́ẹ̀ ni wọ́n fà fún yín nítorí pé fàwọ́ àmínú hajj ló ma tí wọ́n bá ní ta ló ṣe sọ kẹsẹ̀tẹ̀ pátá nínú umar abúlé yìí lọ ẹwọ tẹ́tíyà nàbàwíyà ẹni tí wọ́n bá gbọ́ mọ́lá ni wọ́n gbà lọ́wọ́ mi fọlọ́mùrà kọ́ ọ̀yà mẹ́tẹ̀lẹ́. mo ní ẹnìkan tó súnmọ́ mi òṣùwọ̀n náà mọ́sálásí kan wà ń bẹ mọ́sálásí lámìnrin gbogbo ọjọ́ kan ìpè nínú mọ́ṣáláṣí tọ́lọ́ ti àlùbáríkà ti Ìbàdàn mọ́ṣáláṣí àmì níjà kan bẹ̀ fún ẹsẹ̀ èrò tó wà fún kílọ̀wà o ẹsẹ̀ èrò mọ́ṣáláṣí ẹ̀ ní ọwọ́ àwájú ìyàlẹ̀ ọ̀nà sínú NTA ojú ni ti bàbà mọ́ṣáláṣí wa náà mọ́ṣáláṣí wa ti wù mí mọ̀ọ́sẹ́gbẹ́ o àdúgbò mi nu ṣe pé ọmọ bọ́ sọ̀mù ní mí kí máa kíkẹ́ máa gbọ́ bá ń dáadáa ọmọ géètì ní nígbà tá a dé sọ bá ti jẹ́ ẹ̀rọ ìdálẹ́ ọmọ ẹ̀kọ́ kíkọ́ rẹ̀ fún. ìgbò òjò náà yẹ ti àmọ̀gbà náà ìgbò òjò kíkọ́ àmọ́ nígbà yìí kọ̀ọ̀kan sanu gbàwó géètì náà làwọn àjọ dàgbà bí mi ó lè ṣe báyìí. tẹ ẹ bá rí èèyàn tọ́ba wọ́ọ̀lì jẹ́ náà tọ́jára sọ pàtì ó yẹ kẹ́ ẹ sọ fọlọ́n pé kó kùn ní oṣù ẹ̀rẹ́ yín fún eléyìí tọkọ tó kọ bàtà kọ́lẹ̀ lórí èmi gan tá a gba àwọn tí ipa àwọn oúnjẹ òǹgẹ náà yìí àwọn pé wọ́n lọ́nà lọ́kọ̀ ajé amòwádì ni àwọn ilé ọ̀wọ́ wọn ọ̀gbà tó sílẹ̀ àwọn tẹ́ẹ̀rì tẹ́tẹ́ ni ọlọ́mbẹ wà láyé ti báyìí kẹ̀tù mìíràn kọ̀ọ̀kan tí ó jẹ nìyí àwọn ń sè ti ń dò tọrọ Abubakar kí ni ọwọ́ ni Abubakar ni kọ́ wá ń di owó kí ló dé tí wọ́n fi sọ bẹ́ẹ̀ torí ní tẹ́lẹ̀ níbi sọ fún àwọn abẹ́rẹ́ umaru yìí ẹgbẹ́ wa wà ní ipò àǹdájọ́ sáyé tí èsì ìtẹ́jú ó báyìí tí umaru lè gbọ́ oṣù yìí abakiri wa sọ fún mi wípé tí òǹbẹ ikú òǹkú ìjọ mẹ́ta ilé ẹ̀rí ọ̀gbẹ́dẹ̀ sùn tí ẹ̀yin mùsùlùmí lólórí. kíkà pé bá abakiri pakoda mọ́rù di lórí to. lọ sẹ́yìn òfin títí ẹ̀ náà nǹkan mọ́rù wa fẹ́ ṣe ó tún bá kọ̀kọ́ fáwọn yẹn ó ní ẹ̀yẹ yẹn gbogbo ń tẹ̀sán ni mo ti gbọ́ o wípé mòlèmòlè bẹ́ẹ̀ lórí tòótọ́ ẹ̀rù wa ń bọ́ ń kálukú pé a anábì tó lè tún jẹ́ bíi tí rìmùtù kọ̀ mi ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ́lọ́run ti mú ọdọ̀ yìí bóun ní wá fún ìtò àà ẹ wá jẹ ìsọfúnni látòmí lọ alágbára anú yín tó bá fẹ́ fagbára rẹ̀ sàbòsí ọ̀lẹ́ lọ́dọ̀ ìdèmí tí ilé ìgbẹ̀tọ̀ ẹlẹ́tọ̀ kú lọ́wọ́ ẹ̀mí lọ ọ̀lẹ́ inú yín tí wọ́n bá fẹ́ kò sí òun alágbára lọ́dọ̀ tèmi tí ìgbẹ̀tọ̀ ẹ̀kọ́ ó sì sọ wọn pé ẹ̀gbọ́n àgbà gbogbo wọn ni wọ́n wá dùn. umaru ọ̀nà òun wá ní eré àsìkò rẹ̀ ní èèmà nítorí pé àbákírí ọ̀pẹ̀ bẹ́ẹ̀ ọdún méjì àti bí oṣù mẹ́ta àti bí ọ̀sẹ̀ bíi mẹ́fà bíbá kọ̀ọ̀kan bẹ́ẹ̀ umaru wà lu àsìkò gùn díẹ̀ ọwọ́ á fi àsìkò yìí ṣe nǹkan dáadáa tó pọ̀ nípa líle ọ̀tọ̀ nínú ọ̀wà jẹ́lẹ́bí àbòsí jẹ́mọ́ àtẹ̀rí bá mọ́sáàtì ló pè ọ̀kalẹ̀ wọ́n fẹ́ gbé sẹ́fọ̀ fifty thousand naira lọ́ta fún tí tó lọ́ọ̀nì kìíní ni àá ah, tó bá yíwọ́ gbogbo ẹ̀yìn rẹ̀ bùnmi wàlláhì sáà kò sí síbẹ̀ tó bá sọ pé ẹ̀ lè lọ́ọ̀gbẹ̀ fún lè lẹ́yìn àhám tó bá ti sẹ́mi jù sí lọ́wọ́ tó pẹ̀lú àti bá lọ. ẹ bá kọ́ wọn yára ojú kọ́ra nira fifty thousand naira twenty five thousand mọ́tàlásí nílọ ó ní ẹ̀kan tíráyì ẹ̀ fifty five thousand ó sì mọ̀ pé dáwọ̀ lè tètè à fifty thousand fún èyí náà four thousand ní tẹ́yìrà mẹ̀tẹ̀ríásì owó mẹ́ni kẹ́sì sẹ́wọ̀n owó fún two thousand ìwọ́n fún three thousand ìtì tún bẹ́ẹ̀ kò two thousand lọ. ẹ máa lọ lé rọlẹ̀. ẹ máa lọ lé rọlẹ̀ tọ́ba ti gbàgbé nígbà. lọ pé iṣẹ́ òdo òdodo ló yàgò kọ́míkìlẹ̀ lórí ó ní ẹgbẹ́ sọ́dọ̀ ọ̀dà kọ̀ọ̀kan mi ní sọ̀rọ̀ tí ì bàyìí wọn. sọ́dọ̀ ọ̀dà làǹkà náà kàn rẹ̀ ẹ̀wọ́n tó sọ́dọ̀ tó kò sí wàhálà nígbà mo ti rán méjì máa máa mọ tí wọ́n fẹ́ sọ. ẹ sọ fún sọ́dọ̀ ọ̀dà kí àtàbẹ̀rẹ̀ fún ọkọ̀ ọlọ́mùbúra pé aláwìí sọ fọdún. nígbà àbọ̀ kọ̀kọ́ tẹ̀sẹ̀ wa ẹ pé wọn ọ̀fẹ́ fìyà jẹ ni tá a jọjọ́ máa yà. o tún wọ̀ fún àwọn tí wọn wà á má ju gbogbo ọ̀rọ̀ náà ní ọjà balàgbà tó láti wá ń ga ṣe kí ká wọ́n dà wọ́n dà kí ni ká wá sílẹ̀ ọwọ́ àdókò ó sì jáde sí ọwọ́ àbẹ̀fẹ̀ yìí gẹ̀rẹ̀ ọwọ́ akásẹ̀ báyìí tẹ̀fẹ́ tẹ̀mí ti wọ̀ bá farabalẹ̀ kí gan ni kókó tó kù ṣe ó èlé lọ́wọ́ tó pa àbẹ́rẹ́ ní láti fi ọmọdé pẹ̀lú báyìí èrò sì balẹ̀ tó bá dé o lọ àtàkàlẹ̀ jẹ́mọ́ àtàlẹ́ nínú àwọn àtòhun àtàlẹ́ àkọ́kọ́ tó lọ tẹ̀ ẹ̀bùn jọ́nà lọ tàlẹ́ nàá báyìí. títóbi ọlọ́run lára àwọn èèyàn kan ọlọ́jà yẹn fóònù rẹ̀ five thousand ìlọ́ra mọ́kọ̀ five five lọ́bàdọ́dọ̀ rẹ̀ ó ní wọ́n ta nǹkan ní seven thousand èrò ló fẹ́ yín one five tó dá àfọ̀rẹ́ àtúnṣe ìrẹsẹ̀ mú ọwọ́ òkè àwọn kan tó ní ní àlébù ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ askin wọn tọ́bẹ̀ fọ́ pọ́blẹ́mù ni wọ́n díẹ̀ but ẹ̀ gbádùn rẹ̀ tẹ́ bá lè sọ́dún dáadáa more than five thousand transportation lórí ẹ̀ five hundred in than seven thousand tí mo sàbíkárù lọ́kùn ẹ̀yin ilẹ̀ yóò pé sí kò ṣe é ṣe wà lé òṣèṣe mi iye alẹ́ lè jẹun bẹ́rẹ̀ wọ́n padà dá ọmọ lórí ẹ̀. kí ọ̀rọ̀ máa ní ẹ̀kọ́ àti mọ́ẹ́mọ́ẹ́ kí ọ̀rọ̀ máa lẹ́kọ̀ọ́ àti mọ́ẹ́mọ́ẹ́ lẹ́yìn ìgbà náà kọ́ máa jẹ lọ. àbá ẹ̀dá kùn ẹ̀já tó fẹ́ fọ́rẹ̀ sí kínní. kò sí tó lé bẹ̀. tí wọn náà bá ti gbọ́ lójú pé òótọ́ ni tọ́sọ̀ òsì dèrè ajẹ́dù tó o ti fi èèmọ̀ pé ẹni tí ọ̀bá ilé dèrè one thousand five lórí tọ́ fẹ́ tà yìí ọyà àgbowó lákòtẹ̀ ńkó bàbá bọ̀ àbáni. lóòjọ́ kan ọmọrùn jáde lòdì káàkiri. fẹ́yìdà hùwà bìbùkà yìí sọ́bi yìí mùsùlùmí rí ní bá ń gbọ́ ẹkún ọmọ kékeré kan ẹkún ìpọ̀ sẹ́mi pé tí ó bá ní ìkẹ́kẹ́ tí wọ́n máa tọ́jú ọmọ lọ́rùn yọ ọkọ̀ sọ́ọ̀fù ẹkún tọ́ba jíjà nǹkan wò tí ọ̀sẹ̀ lọ́rùn yóò tún bẹ̀rẹ̀ fún padà ẹkún ilé ìkọ́ ẹkún tẹ̀lé ra wọn ni wọ́n wá dúró lẹ́yìn ìgbẹ́nálé wọn pẹ́sẹ́ǹtì tún wo kí ni à ń sẹ̀lẹ̀ kí ló dé irú ẹkún wà tọ́jú àwọn ilé ẹ̀ wà bẹ́ẹ̀ àtọ́ àjẹ́ ọmọ bọ̀ ní àbí arábìnrin ẹ̀yìn. ṣé ọlọ́mọ rẹ̀ ń ké bá ń lóru ó ló ní. kí ló ń fà tí sọ́kọ́ kú ni tí ní bọ́mọ ní lọ́dọ̀ rẹ̀ ah ó ní aláìní láwọn ó ní khalifa ni umaru kọ̀dí fárọ̀dọ̀ lílẹ̀ àtúfàn ṣí àmì bẹ́ẹ̀tì máa umaru ní nǹkan báyìí lẹ́nu fún àwọn wẹ́rẹ́ lóṣooṣù ní bẹ́ẹ̀tì máa ṣùgbọ́n umaru wá fi kúrọ́ọ̀sì sí i wọ́n sọ̀tọ̀ sí ọlọ́mọ tó bá ti já lẹ́nu ọmú olótẹ́yìn ìtẹ́tẹ̀ tó tó bá ti kékeré sí yasmisi yọ ọmọ gbowó kan lamẹ́ríkà lọ́wọ́ tó bá ti já lẹ́nu ọmú wúmọ̀ mú tòlẹ́ bíi pé wọ́n ní tẹ́ngbà bẹ́ẹ̀ wọ́n sì ní ọlọ́lá bíi tẹ́ngbà bàtà. tí ẹ sìn ṣùgbọ́n nígbà tó ń sì wà ní wípé ọmọ tòun kéré kò sì sí ń bá wọn jà àwọn ò ní lẹ́tọ̀ọ́ sí owó òun sì fẹ́ parọ́ ló ń bá fẹ́ gbọ́ ọmú lẹ́nu ẹ̀ làgídí káà ò lè tọ́ sí owó tí ọmọ tó bá tẹ́ lẹ́nu ọmọ máa gbà. nígbà tó yẹ pé kò tí kò tí wọ́n fi ilẹ̀ ní ètò ìlú ẹjẹ́ akókó tètè gba nǹkan yìí kó náà wà nù àti ọmọ gbà nǹkan. ọmọ òsì ni jẹun ní báyìí ní èjì tọmọ wa. àjọmọ́ ló mọ̀ kó sì tàwa o. ọ̀rọ̀ sì là ń sọ mo fi ọlọ́mùra fún gbogbo tá a máa sọ yìí ìgbà tó jìnà sí a òun ni à ń rọ̀ pé yìí máa ní yọ̀ọ̀bà yìí máa lára wa o ká bẹ́ẹ̀ lọ́n kọ́mọ̀dé àwọn òní o. kùsà lọ́kọ́ fi márùn fún ọ lọ wọ́n tó wá ti kẹfà lára gbóná lódì lọ́mọdé akú bí ẹ bí ẹ bẹ fà lọ́jọ́ kan kọ́ wọ́n tó pélé iná tẹ́lẹ̀ ní ọ̀dà àgbẹ̀ náà sí wọ́n tó kéde. sọlá mi pé tàkì èyí pọ̀ lẹ́yìn náà gẹ́gẹ́ ti nígbà kò sẹ́sẹ̀ àwọn ọ̀gbẹ̀sẹ̀ tó ti wọlé ẹ kọ́lọ́ sábà jí o kọ́lọ́ bá mọ́rù bá ha àlàkí lálẹ́ yìí o ó mi pété níta àmọ́ lánàá yìí ẹ wá wà ìmọ̀ iye ọmọ tí ìgbàgbà rẹ̀ ò ní nọ́mà mà tí wọ́n ti gbọ́mú lẹ́nu ẹ̀ kí wọ́n lè lọ máa gbowó fún bẹ́ẹ̀ náà gbogbo ìgbà tó kọ̀ rọ̀ rẹ̀ pé a ti sin in lọ lẹ́yìn àlùyé ìdájẹ́lé nù. láyé olórí náà ó ní ẹnìkan gba akọ́jú gba ẹnìkan kọ́ máa fọ òun kò bẹ́ẹ̀ ṣáájú akọ́jú gba bẹ́ẹ̀ o ọgbà èèyàn láti fọ òun ṣiṣẹ́ ájì kọ́ńtrákì ni wọ́n sọ ìmú òòlù wọ́n lọ lọ ìṣẹ́ ájì lọ lọ́sùn lọ́sì wọ́n bá kẹ́ lọ ní ọba lọ́jà kótó ìjà tí wọ́n jà kótó ẹ̀ ń tọ́ pa afọ́júlọ́ ni ó wà wájú ni àbí ni ó wà ni ó wà wájú òun lọ́kọ́kọ́ balẹ̀ ní okòtò dìrì ta kọjú ọmọ bọ̀ ilẹ̀ tí afọ́jú nàmẹ́lẹ̀ lọ́ba lè wọ̀ dẹ́ òṣìgbẹ́ bẹ̀bẹ̀ nù wọ́n jọ rẹ́ kótó ni ṣùgbọ́n tàbí ọwọ́ wájú sẹ́ ìrè kótó wàhálà kan ni ìtùwájẹ́ pé ńgbàtẹ́nìkejì ó rè kótó orí mọ́sákọ̀rọ̀ ìdọ́dọ̀ kò ní bá umaru ni bóòní ara fọ́júmọ́ ní ọlọ́dẹ èsì kọ́dà kò fọ́nà pàgà kò sí yọ san díyà ọkùnrin tó kù ọ̀rọ̀ ìdámẹ́sẹ̀ lára àfà wà láì wọ́n fà á kí ẹ jọ wípé lára àwọn ìdájọ́ tí umaru dá tó ṣe mistake eléyìí jẹ́ kan ṣùgbọ́n wà fà ní kálá nínú tẹnikálá inú ti ní àmì bẹ́ẹ̀ tẹnikálá inú kọ́ lórí wọ́n tẹ́lẹ̀ yìí àkọ́kọ́ gbàgbà fẹ́ máa yọ̀rọ̀ rẹ̀ wọ́n ń pe kíní kan ní ìsàn mo fẹ́ ṣe dáadáa ìwọ̀nù àgbẹ̀tẹ̀ fúnra wa náà ìsàn kí là ń pè ní ìsàn omi téèyàn má pè sẹ́yìn tí mo sọ pé ọba ń ṣe kẹ́ tí ọba ṣe ìrẹ́ lómi ajẹ́ pé kèé ṣe owó tí mo fẹ́ fún mọ́ bọ́ọ̀lù fún ọ̀yẹ̀ gẹ́ẹ̀tì mi sáárá pẹ̀rẹ̀ lú ẹ̀ àti ríta fọ́gbìn àpẹẹrẹ ni mo fẹ́ gbà ọ̀pọ̀ owó mi títí ájì afọ́jú yìí tí ẹni yàn ọ̀bà gbà sọ́sùn ọ̀pọ̀ máa jì í ṣe kò rẹ́ lómi bọ́ọ̀lù mi ìṣòro wò lè fàfọ́jú ńkọ́ bọ́ọ̀lù ló lè fàfọ́jú tó ọ̀bọ̀ ń pàájì ńkọ́ àfẹ́ni ló lè lu àjẹ́ pé kèé sí iye tí afọ́jú fẹ́ fún bẹ̀ òun gangan ni gọ́ọ̀yà rẹ̀ gọ́ọ̀yà rẹ̀ ni pé ìṣánù ti wà nú ẹ̀ ọ̀rọ̀ yóò kíá ni. ẹ ẹ ẹ sanwó àti ẹ̀ ń kólẹ̀ nílé yìí ìjọba wa lẹ́wẹ̀ mọ́bẹ̀ pé ẹni ilẹ̀ náà bá bá ń ta yín fódúdú oṣù kan àwọn ó ti lé ìpalẹ ọwọ́ abẹ́mi lẹ́yìn drọ́mù yìí ẹ̀dàkùn ti káwọn máa kalẹ̀ bẹ́ẹ̀ èlò gan ni wọ́n ń dalẹ̀ wọ́n ní à fifty thousand tẹ́ ẹ jẹ́ ìbọn sọ́dọ̀ àwọn náà ti jẹ́ bí twenty one thousand wọ́n ní à sísá mo lè seven thousand twenty kẹ̀kẹ́ sáfì ẹ̀gbà fódúdú oṣù kan kúrò àwọn àdàlẹ̀ sí jẹ́mọ́ tí owó yẹn bíbí kò tí ì rí owó gbèsè mi yòókù sówó ń tó kiri àláwọ̀ rẹ̀ ooo sótó. lókù àkọ́kọ́ nù sẹ́yìn wá bá tẹ̀ lọ́rùn kọ̀ọ̀rán ọlọ́run sọ pé má àlàyé mọ́ sínú àmì ìsẹ̀lẹ̀ yìí gbogbo ẹ̀ tó bá jẹ́ pé ń tá a ti bá da nǹkan pọ̀ láti pilẹ̀ dáadáa lọ́fẹ̀ẹ́ sí bí nǹkan bẹ́ẹ̀ yí lọ ẹ̀ má pèlè jọ wò. iwájú tàmí làyè wa ẹ wá aṣọ ilé yá mọ́bẹ̀. ẹ̀ràn wa lọ́kùnmá rẹ̀ ó fi akú sórí ibè ẹ wá ní kírètè mi ọ̀wà máa wù yẹ̀ wò láti inú ilé. Ah, bàbá gbẹ́dúró ọ̀la. ara ń tẹ́ ìgbà tẹ́lẹ̀ ní ọ̀gbọ́n ah. ẹ̀rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ wọn tó ń tọ́jú abẹ́. kí ló pàṣẹ àti wọn àlọ́ ìjẹ lọ́dún ìjẹ ìsáyẹ̀. mọ́tò àti sọ́dún kẹ́lí. ẹnìkan ká wò lọ sọ tí ó pé ọlọ́mọ ọmọ ìyá kan sọ́dọ̀ kankan ó sì o káyọ̀ ọmọ ọmọ ń kọ̀ ọ̀kan wọ́n wá pé àti pé skul táwọn ọmọ yẹn lọ tẹ́lẹ̀ kí wọ́n má chẹ́ǹjì skul yẹn nǹkan kẹgbà ó tiẹ̀ tó yí àgbà àwọn ojú ẹ̀ tó fẹ́ parí two hundred fifty thousand naira ẹ̀sán pàtàkì bẹ́ẹ̀ ah! ọmọ ìyá ó sì dàbí pípé pẹ̀lú gbọ́dọ̀ wọn lọ insha Allah ẹ̀fọ́ máa yẹ síbẹ̀ ẹ̀jẹ̀ ọmọ yóò sì tó skul yẹn ọmọ wa dúpẹ́ táwọn parí kúrò two fifty kò rí ọgbẹ́ni wa táàbù náà ló parí kúrò two hundred thousand níjọ wà lóòótọ́ ìpọ́njú sì dé bá dé òótọ́ ní táìpù yẹn tí ìfòrí pọ̀ owó ọ̀yọ́ sí lọ ó sì gbà fóun fẹ́ sanwó ó sì láti yẹn dáadáa pẹ̀lú ẹ̀ bí wọ́n ti rí pé kọ́mìtì mọ́tàlásí ó pè nù wọ́n ṣe àpè ó sì kírun sáfù wájú ọjọ́ jimá so jama yẹ hmm, jọ gbogbo ata akírun ní jimá lẹ́nu wọn ni kí amati lọ kí adìde kí kájọ ká jókòó pé ọ̀rọ̀ tó pàtàkì wa ẹ̀ẹ́ afákìlá mi adìde ẹ wá mọ ti gbogbo àwọn èèyàn ẹjọ ẹjọ kọ́lá tó ló gba sílẹ̀ ẹ sílẹ̀ ẹ gba sílẹ̀ láì ẹ sílẹ̀ ẹ wú ọkùnrin dáadáa. àbá ẹ kọjú sókè. ẹ kọjú ẹ yíjú ká ní wa. ẹ yá ìgbà wọ́ọ̀dù bárakàlá fi ẹ wá ń tú ọ̀rọ̀ ń tú ọ̀rọ̀ ń tú ọ̀rọ̀ ń tú ọ̀rọ̀ wípé fúdi èyí fúdi èyí lọ́yọ̀ ọ̀rọ̀ láti láti dé ó ní ó ti lọ yọ kọ́kọ́rọ́ ọkọ̀ tó gbé wa kó gbé ọkọ̀ lọ́wọ́ because àti pẹ̀tíkù àwọn tẹ́ ń tọkọ̀ àti dílà ń bẹ́ àti ẹ̀ ń ná ọkọ̀ kẹ́rì nà lẹ́lẹ́ eight fifty thousand so bí ní láì dára lọ́wọ́ bá pẹ́ fún ọkọ̀ wa two fifty lọ́wọ́ wa o má àlàlé mọ́ sí náà yẹn sẹ́yìn ọlọ́ni kọ́nàkọ́nà ká máa sọ nìkí ká dúró lé lọ́rùn ìgbé fún yín kọ́ wá dẹ̀tọ̀ fún yín lórí ẹni bá lórí ẹni tó bá fi dáadáa pilẹ̀ àjọṣe pẹ̀lú yín. kúránì rẹ tí ó ṣe dáadáa mọ irú ẹ bá ṣẹlẹ̀ jọ mi ẹsẹ yọ kọ́kọ́rọ́ ọkọ àbá kìlá mi. ayé yìí lẹ́nu súrọ́tù tọ́wà. sókíà kúrò lórí ó yìí. nígbà wàá tó ta tí wọ́n gbóná lára wọ́n rò fìyàn sí ìgbó yìí bí ìdílé ìdálá kù sí ọwọ́ àwọn mùsùlùmí mẹ́ta ní ìtàtọ̀fẹsẹ̀ mọ́lẹ̀ àbúrò àlùmọ̀júsí tó gbóná lára ó kú bí ọ̀sẹ̀ tí wọ́n wò ó kù ìlọ́lálà wípé yẹn kúrú bíi àkùkọ ń sà jẹmọ́nà ti sọ pé ọ̀rọ̀ àlá náà á padà ṣàlàyé lára àwọn nǹkan tá à ń lápọ̀ tá à sì ṣàlàyé ó lọ̀rọ̀ àlá nítorí pé màlẹ́kà ń bẹ tọ́lọ́ fi ti àlá àní mọ́lákùnrin rúbíà ọ̀bùlákùnrin rúbà iṣẹ́ ti ẹ̀ nù. ṣé wàá rò náà ọlọ́run fi àlá ṣe ìrìnnìjàkẹ́ ó lè jẹ́ lórí ìdùnnú ó lè jẹ́ mọ̀lẹ́kà tí wọ́n fi ti àlá òun náà ń tọ́ fẹ́ sẹ̀rẹ̀ lọ́la tí wọ́n fẹ́ fi àpẹẹrẹ hàn yẹn yìí wọn ò kọ́ sí láwọn ìmọ̀ àfúùsì kó náà kà á lákàyè wọn kọ́ ọbẹ̀ ládìtú ni ta ni náwó sínú akẹgbè tí ọ̀gbọ́wọ́ odidi tó lóun ó kì méjèèjì bọ́ akẹgbè ń bẹ lókè ẹsẹ̀ rẹ̀ ò tó tẹ́ǹgẹ́dì ẹ mọ̀ wọ lápẹ̀rẹ̀ mò ń sọ ní o ẹnì tí ọkọ̀ wọ́pọ̀ ní akéwì tó rìn rẹ̀ mẹ́mbẹ̀ arara ni sẹ́mi pé gidi kọ́ọ̀tù ti ń ṣẹlẹ̀ èèyàn wá lẹ́yìn táìmù tó fẹ́ lọ ṣe ìntẹ̀fíù fùsẹ́ sẹ́mi pé ìfura bí mẹ́mbẹ̀ ní pé wò lè mú ìdí nìkan ẹ sọ wípé ntókólẹ́yà ìkọ̀sọ̀ náà bẹ̀ fún ìlò ojú ẹbẹ kọ fún nígbà tí ó ṣe wá rí ní tí mo lè ká ń kà báwọn òun náà fẹ́ pélé yìí la ọwọ́ pé gbòógì bí ó ṣe lọ́nà náà ṣe rí òun náà wàá fi pálówe fún tí ó ìlójú hàn yọ kàtàkì wípé àpọ̀ sáà wọkọ̀ tọ́wájú ọkọ̀ sí travel Àbújá ní àpọ̀lẹ́ kankan ní àpọ̀ ọ̀nà wọlé òun náà lọ wọlé kẹ́yìn gbáà mi ò lè jẹ́ ní ọgbọ̀n lọ́wọ́ kálukú bó ṣe lọ gbọ̀ngbọ̀ngbọ̀n bí ẹni lójú ọ̀nà tó gbó ọkọ̀ náà takú ni ọkọ̀ takú báyìí òun ni lọ́wọ́jú òun lọ ẹ̀yìn lápẹ̀rẹ̀ mọ́ sọ bọ́kọ̀ kan sí ń bọ̀ níbi ọkọ̀ jáde lẹ́yìn ìbá tún ọkọ̀ oníkọ̀ọ̀kan gbàà gbàà òun náà wá ń sáré lọ tí wọ́n ń sọ ọba ìjọlọ́kọ̀ ẹdú ẹdú ọlọ́kọ̀ dùn táìmù tí wọ́n sọ pé òun fẹ́ nà mọ́ báyìí ọkàn tàbí. jẹ̀mọ́ sátìyọrí mẹ́nu lẹ́yìn o àárọ̀ ọjọ́ sì ní lọ sí tẹ́lifù lẹ́yìn yóò sọ̀rọ̀. àsìkò sátà ní ìjẹ mọ́mù kí ni túmọ̀ aláwọ̀ jẹ́mọ́ ẹ̀ kọ̀kọ́ wo àdìg àkùkọ sí àkùkọ tẹ́ máa ń ní rẹ̀ ni àbí máa ń ní wọ́n máa ń ní inú sẹ̀mí rẹ̀ sọ́wọ́ àánú tí máa ń fún pọ́blẹ́mù tí àbá pa á. tí ó pa àwọn ọmọ kò ní jẹ́ ń tọ́ dára ẹni tí ẹ̀ ń sìn olẹ́rú sáájú ó ń sire abúlúwàì ẹnjìníà ni ẹnjìníàrì tí wọ́n bẹ nínú tọ́lọ̀ ní ọmọ yìí ọmọ nípasẹ̀ gbẹ́nàgbẹ́nà ọmọ ilé ẹ̀kọ́ ó ní àwọn sọ́dọ́ mọ̀ torí pé níbo ilé tí mo wá láti parí ọmọ nípa àwọn nǹkan ìpọ̀ ọ wá ń sọ ọ́ fún umaru ìjọ tó pàdé lọ́nà wípé ya amiral mu'minin ẹ̀ ń tọ́jú àmùjọ́ nù ṣùgbọ́n àtọ́jẹ́ ọ̀gá àwọn owó tó ní kó wọn máa mú wá lójúmọ́ díríàmù méjì ó tù ú lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ máa ṣiṣẹ́ mo fọ́ ọmọ mú díríàmù méjì wà lójúmọ́ owó yìí ti pọ̀jù kó mò ń bá sọ̀rọ̀ kọ́sọ́ di díríàmù kan bẹ́ẹ̀ sì ni iṣẹ́ tẹ́ni yìí mọ̀ ní mẹ́tìlẹ́ ìjọ́nà náà ó lè náà pàǹtó lé díríàmù mẹ́wàá lójúmọ́. ooo umaru wa ń sọ fún wípé pẹ̀lú gbogbo ntọ́ ọmọ àti bẹ́ẹ̀ ni ṣe tú ọlẹ̀ ó lé mẹ́tọ̀ ọ̀fun ọkàn ronú bá ọkàn àwọn ọba wọn nílùú kan wọn àwọn mùsùlùmí wọn kò lẹ́rú wa méjì náà kí dọ̀mọ́ra ìlú ọ̀tọ̀ tó tẹ́ pé ntí ẹni yìí fi gún umaru abrahamu gún náà ó fi padà ní lọ́wọ́ wọn ló fi jọ mẹ́ta wọ́n pọ̀ wọ́n sọ̀rọ̀ nídàgí abrahamu wọ́n wá rí kí yẹn ó ó sọ̀rí òun bọ̀ abrahamu sọ̀rọ̀ iná mẹ́mẹ́ bí ẹ ṣe rí wọn ọkọ̀ ọkọ̀ sáré dìde ní bì bí ẹ sáré dìde báyìí kí yẹn wá jábọ́ lọ́dọ̀ abúlúwa wọ́n sẹ́nu padà abrahamu kí ni kí ni kí ni kápá ọ̀rọ̀ wọ̀ sáà ọlọ ṣùgbọ́n sí ẹ̀mọ̀ pé gbogbo nǹkan tí ó bá dé wípé kọ̀kọ́ ni yóò tẹ̀lẹ̀ tẹ̀ pẹ̀lú èròǹgbọ́ ọlọ́run kéèyàn tó rí túmọ̀ rẹ̀ fún. ìdájọ́ àlèkọ́dárù àmì àlèbásọ́rù wà bátọ̀lù làkádárù èdè rúdà tó fà nàbí Sulaiman nù. àìsàn máa ń sọ fún rúdà yóò rú tọ́ba ti rí takúlẹ̀ sọ̀rọ̀ mà sọ̀rọ̀ ẹ̀ dáadáa o àtọ́ba ti rí kéèjì má kò lókè ní o ètò ọmọ nàbí rúdà ní èmi tí màmá sọ bí orí bá wà fún ọ̀tá bá tíráwù yìí wà nídélé ìmọ̀ ó ti pẹ́ ẹni sọ bá kọjá lọ́nà bá bá rúdà ní faith rúdà ní ẹ̀ kí ni àwọn débì ọlọ́gà mi sẹ́yìn mọ̀ pé ìdájá àlùkọ́dárù tí bí ń ṣe sí ọlọ́run bá dé àmì àlìbásọ́rù ojú inú téèyàn fi lè rí nǹkan rò yóò kọ́kọ́ wọ́n bá tọ́lá làhágárù mọ̀mọ́ra sọ́nà ọ wọ́n bá kí ni lọ́wọ́ wọn. àwọn èèyàn náà àkókò ọ̀sẹ̀ wàá rí ìtumọ̀ fún kí wọ́n á ṣe tí wọ́n ti kí ní ìbò nìkan wọ́n wá lọ lé ní wọn. nígbà tí sàrúmọ́rù ìkan bá ń sàlẹ̀ dodo olórí ní agbára torí pé ojú ẹ̀sẹ̀ tó bá lórí irun ọ̀nà lẹ̀ bẹ́ẹ̀ ó sì dàkú lọ kọ́ àwọn tó ti gbà lónìí wọ́n gbé sílẹ̀ kótó náà ti pàṣẹ. akele umar umar wa sọ wípé látò lẹ́nu ẹnìkan kọ̀ ọ̀gbọ̀n pẹ̀lú àbẹ̀lú obìnrin ẹnu àtòsí ní umar nítorí pé látò ní ìrò kò tó bí àbẹ̀lú fún ìwọ̀n fìmá pẹ̀lú tí mo rí ṣùgbọ́n ìyá àgbàgbà sàdé anábì sallallahu alaihi wasallam ọ̀dà àpò ẹ̀yìn mẹ́wàá kan nítorí náà lọ́hùn nínú àwọn mẹ́wàá yẹn nínú mẹ́wàá yẹn èèyàn méjì ló ti kú mẹ́jọ wà láyé mo fẹ́ ká gẹ́jà rí o ká lè mọ̀rú èèmọ̀ tí wọ́n mọ̀rú jẹ́ jẹ́mọ̀ ìtàlẹ́ ló kọ́kọ́ bá mi sọ mẹ́wẹ̀ẹ́wà kí sì nìdí tábìlì fi tí wọn fi ń pè ní àlàáṣàrọ̀ ìbáṣọ́rọ̀ jẹ́nà àmẹ́wà gédégédé tí ànábì ní ọmọ àlùjẹ́ náà ní àmẹ́wà turku ní ma ń tọ́ lábẹ́lẹ̀ ń kọ́ àwọn sàdé wọ́n kò tó kulafa rọ̀ṣìdì kulafa rọ̀ṣìdì wọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ní aláṣẹ wọn fàṣọrọ̀ lè jẹ́ náà kulafa rọ̀ṣìdì mẹ́rẹ̀ẹ̀rin náà fọwọ́ àmọ́ wọn. wọ́n jà sọ wípé badari yun àti àwọn alùbẹ́yà ti rìn dùwáìn kí ló pa á ta ní ọ̀kọ̀kọ̀ bá ti dákọ̀ mẹ́wẹ̀ẹ̀wá yìí àwọn mẹ́wẹ̀ẹ̀wá tó lè dákọ̀ wọn jẹ́mẹ́ ẹ̀sìn wà lélẹ́ yìí bàbá kan bẹ láàrin wa wọ́n kọ́ kí n dákọ̀ àwọn ṣùgbọ́n ní dákọ̀ wọn ẹgbẹ́ ọlọ́wọ́ bá yọnu sí wọn o mo rí wọn ní ìṣòro bíi mi náà rí wọn ẹgbẹ́ wọn ò lè ṣiṣẹ́ o ọlọ́wọ́ ọgbọ́ bá ń là wọ́n nítorí pé iṣẹ́ tí wọ́n ti iṣẹ́ ẹlẹ́gẹ́ ni ọlọ́ọ̀ni ẹ̀ ń bá yí ẹ̀lẹ́kà tọ́ba ti gẹ́ni o bí ẹ̀ ń kó yí gbogbo ẹ̀mí ni nínú tó dúkìá ọlọ́run tọ́lọ̀ òfin sí olùlẹ̀mí ìlójú ọdá mọ́sálà lára àwọn àfa nípa mọ́sọ̀tìlà àbọ̀ kéèyàn ó kìláàfù lọ́rọ̀ àwọn afáà lórí rẹ̀ nípa pé ṣé mílíkù wa ni ara yìí torí pé ẹ̀mí tá a fi lò àwa náà ká ní ọlọ́dún ọjà rẹ̀ méjì kí wọ́n sì ṣe o iṣẹ́ téèyàn máa ń ṣe téèyàn fi tètè rí ìyọ̀nù ọlọ́run ó ní kéèyàn jẹ́ dókítà ọwọ́ asúnyàn mọ̀nàbí owó nǹkan mìíràn lẹ́ńtọ́ bá máa ti bẹ lórí rẹ̀ àgà ọ̀rọ̀ ẹ̀mí ó lè ní ẹlẹ́ẹ̀kejì kéèyàn tó wá jẹ́ ọ̀gá níbi tí wọ́n bá ti máa tọ́jú àwọn èèyàn ọ̀ràn ni torí gbogbo ọdún tó bá lò ń bẹ̀ gbogbo ẹ̀ ń bá kú bẹ̀ ń wòbí ṣe sìmánéjì ṣe ìjọsìn ọ̀rọ̀ yẹn àyàfi tó yẹ pé ẹni ti bọ́ fún un lẹ́nu ọ̀rọ̀ nìkẹ́ lọ́nà àmàna ọlọ́run dàkọ̀ bàbá náà mẹ́tìkì ó ṣiṣẹ́ o mẹ́tìkì ọ̀rọ̀ wọ́dà o tàbí ọba nìkan ló wẹ̀ wáyé baraka lọ fi ọyọ ọkùnrin Abubakar Umar bin Khattab Usman bin Affan علي بن ابي طالب نعم بارك الله طلع بن عبيد الله من عمرو ابراهيم نعم. بن عبد المجد ابو بكر بن جراح رضي الله عنه نعم. نعم. سعد سعيد ابن الزوج ابن عمرو ابن نومان بارك الله فيك ولماذا؟ أصل من بجر بارك الله فيك من àjọṣe pé baraka mọ̀fìk ọkẹ̀ ẹyọkàn ṣùgbọ́n ẹyọkàn tó kù sáré sọ́rọ́ sọ. òtítọ́ òtítọ́ àfẹ̀sẹ̀ ẹ̀mbà mọ̀kọ́sọ ẹ̀ǹkan sọ pé ṣé ṣé èsì kìnìkan. ó kú ẹ̀gá ẹ̀ka. àwọn eléyìí jama mo fi ọlọ́run búra fún yín wọ́n lè pe ọmọ mùsùlùmí ní ìbòrè lónìí tí ó máa so fún àwọn sáà gbábọ́ọ̀lù yóò kọ́kọ́ dá kọ́ńdẹ́rì fún yín yóò máa sọ yíwọ yóò máa sọ iṣẹ́ nígbà pẹ́lá ní pẹ́ẹ́sì ọ̀kan nítorí pé máa ń ṣàdúrà fún ẹni sùjúdù ẹ sì múná ànábì ní àlẹ́ mẹ́rin àwọn àhábà ọmọ ní àkọ́kọ́ tó gbàlẹ̀ kíámà wọ́n máa gbé dìde máwọn tó bá tán sínú wọn láyé pẹ̀lú pẹ̀lú jẹ́mẹ̀ẹ́jà sọ rárá o àsọ pé bọ́ọ̀lù wú àrá mi o ṣùgbọ́n láláyè náà àsọ̀gbọ́lù wò kí ni o ṣùgbọ́n ní kí ni o gbogbo tó bá ti gẹ́rẹ́ ìdárayá tí ọba ti lọ rèé forí sọ ń tẹ́sìn wá pè lára àmọ̀ àti fíìmẹ̀ ẹ̀sìn wa ń sọ fún wa wípé awratu rajul ma bayna suratihi wa fakhidayhi ìhòòhò ọmọkùnrin láàrin nídodo rẹ̀ ni o sí ojúgun méjèèjì ìtàn wa ní òòlọ́wà tó agbábọ́ọ̀lù ọba ti ti tẹ̀lé mo tí ọba jẹ́ pé màá rí tan ọkùnrin ẹgbẹ́ mi èèwọ̀ ni fún mi ṣẹlẹ̀ án. tí wọ́n bá ti gbà bọ́ọ̀lù ìtàn tí ọba ní bí àdá wà àfúrímẹ̀ ṣùgbọ́n jẹ́ pé àádìdé ń bẹ̀ tán ọkọ̀ ò ní rí wàá tó jọ bẹ̀rẹ̀ mọ́ àbọ̀rọ̀ sẹ́rù ẹni tó bá ẹsẹ̀ àfihàn lẹ̀ bẹ́ẹ̀rẹ̀ kan lọ́sẹ̀ sáàdùn àbí wà kọ́ọ̀s sáàdùn àbí mẹ́ni àbí wà kọ́ọ̀s mọ́rọ̀sán tó kúrọ̀ Abubakar Umar usman ali abu ubaida ibn jarrah tọ́lá ibn ubaidillah abraman bin awu sarna bi waqas asfar bin awam wa sa'id ibn zayd ibn amur ibn nawfal nígbà tí abubakar kú àwọn mẹ́jọ ló kù nù wọn tààrẹ kú abubakar ti kú abubakar náà kú ó kún ọmọ wọn ó kún ọmọ mẹ́jọ nínú ọmọ mẹ́jọ yìí umaru wa jẹ kẹnu wọn tó máa kú ọlàyé ọjà kí ni o ọjọ́ méje kí ló wá fà á nígbà tí umaru fẹ́ yan àwọn èèyàn tí wọ́n pè sùúrù lórí pé ẹ̀yin tí mo fẹ́ pè ní àrùsù kẹ́ ẹ lọ́rọ̀ ìjókòó lórí ẹni tí wọ́n di olórí àwọn mùsùlùmí kó sì jọ kan nù yín torí pé àjọ wà nù àwa ni káyọ̀dé àwọn ìwà náà ṣùgbọ́n táwọn bẹ́ẹ̀ kà fún wa mẹ́fà ni wọ́n yẹn kà fún wa ìtọ́fà ni pé ìka ń bẹnu wọn tó jẹ́ pé fámìlì húmọ́rù ni húmọ́rù wa ni ẹyọ ẹni ìfú o tóró súnmọ́ kọjá kó lẹ́ padà lọ́wọ́ mu tẹ́ ẹ bá ti lọ rè mú ayé ọmọ sọ pé mo fi fámìlì mi bẹ̀ kó wọn lọ́dà yín dá sí i òun náà níta ni Sa'id ibn Zayd ibn Amr ibn Nawfal. ẹ máa wọ àwọn tí ànábì rí o ẹ máa wọ wọn tí àwa tẹ́ ń pè ní àwọn yẹn ni àwa ni ajíjẹ sí ànábì jọmọ yóò bá bàbá mọ sọ o yóò bá bó mọ sọ ìyàtọ̀ ń bẹ láàrin ajíjẹ bí ànábì àti ajíjẹ sí ànábì ìsásù àáyàn tí a mọ̀ náà láti ṣe ìlú ìrìnàjò wa ó ṣe dìjà pé àwọn àlejò ọlọ́run tọ́ọ̀bọ̀ tọ́ọ̀bọ̀ bọ̀ sí tèèyàn bàjẹ́ nù wọ́n ṣe lọ́ọ́ pàdé ọlọ́run tí ọ̀bọ̀ ọ̀sọ́ gbogbo ọ̀fọ́ lórí méjì kó ọ̀fọ́ láàkà àtààbọ̀ ọ̀ gbọ́dọ̀ àti kó ọwọ́ bọ́ọ̀mù wọ́n tó tẹ̀lé méjì àbọ̀. ogun ẹ̀rẹ́ lẹ́yà jọ lọ́wọ́ wọn kó rí bẹ́ẹ̀. ṣùgbọ́n tètè sọ ìnákùn mùsàtà náà lè nàárọ̀ tí n bá lọ tán gbogbo ilé ẹ̀kẹ́ lórí. wà iná hàn nàdàmà wà láyà àbámọ́ ẹ kí wọn kú oríire ẹ wá sọ fún gómìnà ìpínlẹ̀ òní tí ó sì ṣe o onírúurú alálọ̀ọ́dá yìí gbogbo ẹni tí ọ̀wọ́lé ti kú oríire ṣé ibi ìlú táwa yìí àwọn tí ń da pín tí ò sẹ́ ń da ṣáájú wọn ebẹ́ rè ṣẹ́gun sẹ́yìn sọ́npa wọn wọ́n wá mú wọn mẹ́fà yìí tá a bá wá sọ gbọ́n náà lọ́hùn ajẹ́pẹ́sẹ́ máa ń sọ gbọ́dọ̀ ìṣúrọ́ tí rúmọ̀rù ká wà náà Ah, sọ́sọ́rì tí umaru ká wà lẹ́yìn mélòó mélòó ni wọ́n wà jẹ́rọ̀ mẹ́fà kí ló fà tí wọ́n fi di mẹ́fà méjì ti lọ́nu wọn ìkànkọ̀ kakún jẹ́ náà lọ́nu wọ́n yọ kan kúrò nítorí àdáálà déédéé kódà ẹ̀rú bá wọ́n rí pé kò tó yín lọ́lá ń tòótọ́ ṣùgbọ́n ẹ̀rù ń bà mí kẹ́ ẹ má lọ tijú tèmi pé ẹbí tí wọ́n lè lè nù wa bẹ́ẹ̀ wọ́n mọ̀ bí ó ṣe làámẹ́lẹ̀ fún wa la ilaha illallah wọ́n tún gbé àmọ́ náà wọn sá tẹ̀lé ẹ̀ sì gbọ́yé jẹ̀mọ́ ìjẹ́ ń pè ń pò lórí kéèyàn sọ pé òun fẹ́ wù tó sì jẹ́ pọ́ bẹ̀rù ọlọ́run wà láyọ̀ ọ̀rọ̀ hada abu hanifa abu hanifa ìmọ̀ ọlọ́run ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n nígbà tó fẹ́ àwọn ìmọ̀ mẹ́rẹ̀ ẹ̀ ń pé fàṣáfìrí yúláwù ìlú والشافعي له علوم تشرق بين الورى وله ثناء يوبق بين الورى وله ثناء يوبق بين الورى وله ثناء يوبق ولمالك نشرت علوم ما لا ولمالك النشرة علوم ما حد كبحر زاخر يتدفق حد كبحر زاهر يتدفق حد كبحر زاخر يتدفق حد كبحر زاخر يتدفق وأبو حنيفة سابق ولأجل ذا وأبو حنيفة سابق ولأجل ذا وعلومه وآثاره وعلومه لا تسبق آثاره وعلومه لا تسبق آثاره وعلومه لا تسبق آثاره وعلومه لا تسبق ولأحمد تعزى العلوم لأنه ولأبد تعسى الحدود لأنه يروي الحديث وصدقه متحقق يروي الحديث وصدقه متحقق يروي الحديث وصدقه متحقق يروي الحديث وصدقه fáwùmù lé àìmàtù kọ́sọ̀hún rọ̀bùlì ùlà. fáwùmù lé àìmàtù kọ́sọ̀hún rọ̀bùlì ùlà. bìlì fábùlì mi ní wàṣàánùhún láàyò lè hàkú bìlì fábùlì mi ní wàṣàánùhún láàyò lè hàkú. بالفضل منه وشأنه لا يلحق بالفضل منه وشأنه لا يلحق. bàbá nípa ṣáàfìrí yìí làwọn ìlúmú tó ṣíríkù ọlọ́run fún ìmọ̀mù ṣàfìí ní ìmà tí ń tàn káàkiri gbogbo ayé bẹ́ẹ̀ ni lọ́wọ́ láàrin àwọn èèyàn ìmọ̀ nìyẹn ìmọ̀mù ṣàfìí jẹ́ ọlọ́run fún ní ìmà wọ́n làwọn òwúṣà náà ń afọ àtúwá ní àwọn ọ̀rọ̀ ẹ̀yìn táwọn èèyàn fi yìn ẹ̀yìn wo tó yorùbá kù tí wọ́n bá ní abàkọ̀lẹ́ dàrúbá wa kí afẹ́fẹ́ tó dùn tó pin tó tẹ̀yìn lọ́rùn kọ́ máa fẹ́ wá láti ibìkan. wọ́n lè subhanallah هذا المكان يعبك بالريح الطيبة ẹ wo bí ibi ti ń wá pẹ̀lú afẹ́fẹ́ lọ́dọ̀ náà wa ní wọ́n ò ròyìn ṣàfihàn ẹgbẹ́ òwú ìgbékele lọ́wọ́ wa o káwọn tí wọ́n irú èèyàn wà ilé yìí wà lẹ́yìn ni. wàlí máa lè ké. tí wọ́n bá ní nǹkan wà dáhìí lọ́dọ̀ bàbá wa tí nǹkan bá kún tán tí wọ́n á. ìdókòlè ìmọ̀ rẹ̀ bí ìdí odò kì í sẹ́ni yàtọ̀tà fọ́kù tí e pé àtẹ̀gbẹ́ ní àtẹ̀gbẹ́ lọ́hùn wọ́n lura wọn ibi àwọn ń bọ̀ ní wà Abu Hanifata sáàbì fún Abu Hanifata ti lẹ̀gbọ́n gbogbo wọn agbálagbà ló ọ bọ̀rọ̀ gbogbo wọn lọ ó ti ṣáájú gbawájú bí ọ̀rọ̀ àgbọ̀yé ẹ̀sìn nítorí eléyìí ásáàrù ilé pa rẹ̀ ìlú mọ àwọn ọ̀tọ́lọ́ ń fún àwọn èèyàn ní àbọ̀ nípa ọ̀pọ̀ fọlọpọlọpọ̀ àfa wa di àgbà àfa pátápátá fún lù ọba wa ni wọn lọ pè wá nígbà wo pé wọn mọ̀ dé ọba ní èmi ni mo fẹ́ rí ọ ìrìnà yàn sí ọ ní tí mo sì fẹ́ràn kì í sọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ nìkan kalẹ̀ ẹ wá jọ dìbò irọ́ o látòní lọ aṣọ di chief judge ìlú yìí bá dorí kodò ojú tí wọ́n gbòkè ojú ti pọ́n wọ́n ní atúbù mi kún lè fà á ìfáwù ní pé ẹ̀mẹ́jì ò tọ́ sí mi bá ní ṣé wọn lọ bá ń ronú ni mo ránṣẹ́ sí ọ. ọ̀yà ìjọba nìkan bá bòde gbogbo tí inshallah rahman ní gra ìyàgànkù lápẹ̀rẹ̀ ni o eight bedroom flat ó ti wà lẹ́ẹ̀pin four flat kan náà ń bẹ lẹ́yìn rẹ̀ gbogbo ilẹ̀ tí ẹ̀ sì ti máa tẹ̀mí inṣàlá rahman ọjọ́ ìka mẹ́wàá ẹnìkanlẹ́ ọ̀nà dágbébẹ̀ bí mango bẹ́ẹ̀ bí ọ̀sán bẹ́ẹ̀ ṣáàlọ́ kì í ti gbé ẹ̀ máa gbowó lóṣooṣù ọ̀sọ̀ọ̀sẹ̀ lówó tí ẹ̀ máa gba fifty six million lọ́sọ̀ọ̀sẹ̀ ṣáàlá rahman ọkọ̀ mẹ́jọ ọbẹ̀lẹ̀ fún ìkan bẹ fáwọn ẹlẹ́yà tẹ́ bá fẹ́ lọ sọ́jà tẹ́bẹ̀ nígbà tó ti borí òkè ojú ìmọ̀mù sọ pé kò sí tó ń fẹ́ rò mẹ́ ṣàdàkùn ẹkùn ńlẹ̀ pẹ̀lú ọmọ akéwù àti tó ń sọ faraàlú láti nídìí ìdájọ́ ẹ̀sìn. àwọn ọba ní kíni káàsì ọba pa àwọn ẹ̀mí wa rí. haúsá lóòwe kan tí a máa ń pa ìmọ̀ sọ láwùsá sọ náà mọ̀ yorùbá wọ́n ní ọba kọ́ba kan ò sí ìjò ìkìjú ìlọ́wà ìtọ́sìn ẹ̀

àmìsọ̀pára àtàní wàlẹ́yìn tani ọ̀bọ̀bà gun gun yẹn síbẹ̀ ni ó súnmọ́ sọ́mọ̀ fún ẹ̀mí ọba ní súnmọ́ sóhun ní ọ̀bọ̀bà gun yẹn yóò bàjẹ́ yàwó yóò jọmọ yóò jẹ́ àǹtẹ̀ pé bàbá kún ọ náà kú ni àbí àgàn wọn kọ bẹ́ẹ̀ yọ̀rọ̀ pé irin o ìlàgbọ́nà gbára ní bíi táàsì ní jẹ́ bẹ́ẹ̀ wọn náà sì yàn wọ́n jẹ́ ní owó ọ̀sán wẹ́ẹ̀ o ó sì kó lórí wọn náà nígbà tí wọ́n tún mọ̀ pé ọba bá lórí gbogbo nǹkan náà ni wọn náà kọ́ máa sọ náà kọ́ máa ṣe kí ọba tí ń gún yẹn lọ. kí ni solúsẹ̀ fọba. ọba ọmọ jẹ fẹ́ gba àwọn iṣu ni wọ́n sọ. tọ́ba ìgbà ìgbà àwọn iṣu wọ́n sì kíni o. ọba sá kúrí kúrí pẹ̀lú àwọn èèyàn rẹ̀ wọ́n ní a ṣé ọmọ òjò rẹ̀ kí á jẹ ìyá yìí ah. kí ló fi tọ́ sí àjẹ ìyá ẹ̀ẹ́dá àti chairmanship ọ̀làlájì kí ni yín nínú àwọn àbáyé.

ẹwọ fìtínà wọn ya lọ pé àgbà àfáàdì tó jẹ àbúrò bẹyọrọ kí wọn náà àfáàyà ìlú fi jẹ pé fìtínà jẹmọ ìta bá ti gbọ́ ìsìlámù yẹn látọwọ́ sí ni o tí èèyàn bá ní olórí tí ń darí ìlú tọwọ́ ń fi fìtínà kan àwọn ẹni ọlọ́run méjì ó ní ẹ̀sìn pín sí ń bẹ̀ pẹ̀lú táwọn àfáà sàlàyé fún wa o oníkẹ́ mú rúkṣọ tàbí àzìmà rúkṣọ oníkẹ́ mú ìdẹ́wọ́ jẹmọ́ ẹ̀ṣá nígbàtí pé ìjọba sọ pé ká ṣe nu lọ́n sì ti rá nìyàn ọrùn wọn lọ́wà rúkṣọ̀nù àwọn kẹ́sì lè mọ́ àgbìmá ẹni Imam Muhammadu mújọ́ kìlíànà sọ wípé Qur'an sọ wípé Qur'an sọ wípé ẹ̀dá ni kìí sọ̀rọ̀ náà Imam ní ilé sọ bẹ́ẹ̀ níjọ́ tí kò aláìdé tí al-mu'tasim billah tó ní kí wọ́n máa nà àfa ìbẹ̀ lórí òyìnjọ́ náà náà ìmọ̀ mamadu sì rí ẹnìkan tó nàhí kọ̀ lára mọ̀sára jùmọ̀ mamadu mọ̀ kéwù sì rí ìmọ̀ rẹ̀ irú wa bí ọba ọba wa ní sọ tó ọba sọ ní mo ní ọsọ yìí ṣe báyìí fún ṣe báyìí fún gbogbo tí ó ti ń tàwọn àfa ìfún orí o pẹ́sẹ́ǹtì kì í fẹ́ sọ̀rọ̀ àwọn afáàdù gèétì ìdí pẹ́sẹ́ǹtì gbà náà ní sọ̀díyà bákan náà abúlé ìtòkútẹ́ kèétì ìdí pẹ́sẹ́ǹtì gbà náà àwọn làwọn tẹ́lẹ̀ fẹ́ sọ̀rọ̀ lọ bàbá fẹ̀mí wọ́n wá ń bá bàbá sọ̀rọ̀ ní ilé wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọba wa ní àwa kí ọ ni o kí wọ́n wá bá kí ọbọ wá yàn wá pírẹ́sẹ̀ntì wá yàn wá bí a ti mọ̀ bí ìlú wa ti rí Ìbàdàn rèé fọ́tùlọ́sì kí wọ́n wá gbọ́ pé ẹni yẹn gbẹ́rùn ún ọba wa wà lọ kí ló ń gbé láàrin bọ́ọ̀lù ń ṣe sí ọ́tò yìí máa bọ̀ làbújá àbújá pírẹ́sẹ̀ntì wá fúnra rẹ̀ o bàbá ní àwọn tùlábùl ilmi ìlọ́lọ́ ń dá àfáà fún kọ̀ọ̀dà fún ìjọba àmọ̀ sàlẹ̀ yìí nìkan wọ́n sáré ran bàbá bàbá ńgbà wọn nàkàrà kí ni bàbá kí àwọn òsè fún wọn bá ní ah, bàbá tẹ bá sì lè tí bàbá gbé ilé ẹjọ́ náà ni bàbá sì ní bàbá wa ní wọn wá ní ìdá náà ààbò da ilé ìwà wà àtọkọ bàbá ní kí wọn fi lẹ́yìn pé kódà àwọn wà mọ̀ pé àwọn gan ti ń kọ́lé lọ ah, àwọn sùlẹ̀ ti kéde mẹ́mbẹ́ ti hàn gbọ́ bàbá yìí ti ṣe ìgbẹ́lẹ́yìn wọn ńdọ̀sá wọn sáré ran bàbá bàbá nígbà náà kò burú tẹ́ ẹ bá mọ̀ pé ẹ dá sí ti gbogbo lọ ẹ bá ń dá sí bí ntọ́nà ń fànà bí ó sì kárí ayé àìmọye sùdẹ́ǹtì ni ọmọ ń wá láti ta tí wọ́n rí bí gbé ọba wa torí ẹ̀ lórí ikọ̀ hòtẹ́ẹ̀lì tó lè gba sùdẹ́ǹtì five thousand lẹ́ẹ̀kan náà. wọ́n fọ́ba lówó fún wọn mùsùlùmí náà fún wọn lówó fún wọn gbogbo wọn jẹun àárọ̀ ìyẹn five thousand wọ́n jẹun ọ̀sán wọ́n jẹun alẹ́ kò sówó oṣù bẹ́ẹ̀ o wọ́n wá ń kẹ́kọ̀ọ́ nígbà tó bá lọ tán àti ẹjọ́ sùdẹ́ǹtì àgbà wọ́n wá fọ́nà bàbá pé nkọ́lé lọ àmọ́ ah, pé àbàbà ah, wa bú ẹ̀rìn pé wọ́n wá júwe símẹ́ńtírì ìlú fún wọn wípé tí wọ́n pé owó tí èyí tí ìdúdú oṣù mélòó lọ wípé àwọn wà nù àtó fowó ṣe fẹ́ǹsì ibẹ̀ ìnà fi sọ wípé ìtẹ́ táwọn tó ṣe òun náà sọ fáwọn tí ń kọ́lé tẹ̀rẹ̀ méjì lọ. jẹ́mọ́ àtọ́wọ́pá abádúró ti ń ta àké tó sì jẹ́ pé kí òru la ké ebi ò lè pa wá téèyàn bá ń bẹ lẹ́yìn ọjọ́ àti ọ̀bà tí bẹ́ẹ̀ lókù. a jẹ́ pé nǹkan mi náà bẹ̀lẹ̀ ní àwa náà ní nǹkan mi láti wá ń kádà wò wọ́n wá irú wa bí àmì sátì bìlá sí ìbámu àwọn olùnà àtúnṣe bàbá gbẹ́ni wọn fi ẹ́ wọn kí lẹ́sẹ̀ rẹ̀ wọ́n wá mú ẹ̀gbà ọba tilẹ̀ ti ń náwó sẹ́ẹ̀mà ọlọ́mọdé àṣìṣe ìjẹ́ olórí le nígbà tí ṣìṣe bá kí fíríàwó náà kó dìde tẹ̀lé àbádé sọ̀rọ̀ yìí lẹ́yìn kò ní ìdí rárá tí ọ̀nà káàkà jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn àgbàlagbà ní tọ́lọ̀ ń bá fẹ́ dé sẹ́dà láti mú làákàyè ní ọ̀kọ̀ọ̀kọ̀ mú gbogbo sí ẹ̀yọ́ jẹ kò ní ìkọ́ tẹ̀lé rárá kò tí ẹ̀ sọ sí lọ́nà kankan ṣùgbọ́n láti sẹ́mà ó ti di tágẹ́ẹ̀tì tàbí tágẹ́ẹ̀tì láti sẹ́mà yóò ọlọ́run ní falama asàfúnà asàfúnà dàbà kí wọ́n pín yẹn lẹ́mìí ni ṣùgbọ́n wọ́n ètùtù ọlọ́run bàbá wọn falama asàfúnà nígbà tí ìyá rẹ̀ wá kójú òṣùwọ̀n ìtàkọ́mùnà mi hù agbèsára wọn ọlọ́run dàkọ̀sà ni o gbogbo bí a kò sí mọ́tò ọ̀la tìbí bẹ̀ta ìtura dàkọ̀sà ni wọ́n kọ́lá dàkọ̀sọ rẹ̀ ọba wa síbi ló gba ẹgbàá lọ́wọ́ ẹtí náà àwọn àfáàjì àlùmọ̀tẹ́sì ń bìlá ẹ̀ mùsùlùmí ni ọba ni olùsèmẹtẹrẹ bó ṣe lù tọ́ba jẹ́ pọ́pàdé ọlọ́run ọba ń jọ̀gbìn àlìkíyàmá pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ wọ́n wá ní ìkan mẹ́mbẹ̀ tẹ́ ń pè ní sẹ́yí àtún sàwùdà lọ́dọ̀ lọ́rọ́wá tí wọ́n bá pè kankan ní sẹ́yí àtún sàwùdà ẹ̀ṣẹ̀ dúdú ó lè ṣẹ̀tọ̀ jẹ́ wípé ẹ̀dọ́ tó máa kọ́ lọ́n sẹ́ tọ́sẹ̀ pé bọ́kùrìjì o tó tó bá jẹ́ pé yóò gbẹ́sẹ̀ kẹta di ọlọ́gbẹ̀gbẹ̀ àti àmọ́ tí wọ́n kọ́nu tẹ́ rẹ̀ pé sẹ́yẹ́tù sọ̀dá wà mẹ́ wọ́n láwọn ò jiyàn wípé ọwọ́ rẹ̀ tẹ́ ìjẹgba tẹ́ ìdìnnà bá mamadu òyìn ọdún. ọ̀rọ̀ yóò kí ajọba ni. hadith àti mọ́pá àwọn àfàlẹ̀ oníkọ̀rọ̀ ìgbàgbà ni. àbú ìgbẹ́yọ̀ oní ọwọ́ àpàkàdé kò yọ ọmọ àbú ànífà wọ́n wá ní ẹ̀mọ́nà lẹ́ẹ̀kan náà. ṣé bá afẹ́ jèrè ọkàn rẹ̀ ni torí pé adékọ́wá di tíjẹ̀ ju gbogbo lọ́nà òní yìí ẹ pín ẹgbẹ́ yẹn tó mẹ́wàá fáwọn ọmọ ẹgbẹ́ ten ten daily success náà ẹjẹ́ àjọ bíi aṣẹ torí ọlọ́ọ̀nì chairmanship ta ni o tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ rí lè rí inú tíjọba ń control. àtàtì wa ń lọ lábẹ́nú èdè tó ń fọdún sọ ó sì ń sọ èdè òsì fẹ́ẹ́ sọ òye sọ. ẹlòmí ìdílé wẹ̀ ó fi kẹ̀kẹ́ lé àtọ́sẹ́ ìfòkúta bora lórí kíni. tẹ́ ẹ bá wá rẹ̀ lọ́wọ́ sàbòsí ń bì tẹ̀lé mi tó fi ṣàtúnṣe kankan àwọn èèyàn ọmọ wa sọ̀rọ̀ ẹ̀ láì dáa nígbà bá súnmọ́ lẹ́wọ̀ àmọ́ wípé ìǹtí ń jà fún ni pé ó dáná ọ̀rọ̀ yóò fi hàn o. kí ló ń jà fún ìfẹ́sọ̀ ń jọ olùwọ́lẹ̀ nìkan di owó nàìjíríà ẹni yẹn wá gbé gègé lówó inú ọmọ báwo yẹn yìí ráyè rádà dábàá ọwọ́ nígbà tí gègé yẹn ọjà di owó tẹni yẹn jí ọwọ́ ajẹ́ pé tó bá jẹ́ pé ń jọ tó kéde rẹ̀ kò yìí ó kú ọ́ndẹ́ ó lò yọ wa ná ten ten million ju ojúmọ́ ẹni déédéé ní o ten ten naira jẹ̀mọ́ tí

lábà bẹ̀rẹ̀ gbogbo ẹ̀fọ́ gbà fún o ní ilé dídé mọ́ ipò mi ní o ìbí rẹ̀ ayé akọ́ ọmọdé kọ́ pọ̀ díẹ̀ lábà kọ́ ọmọdé ọ̀ọ́ ah! láti òsinmi ìsinmi dà làákẹ́ ìwà dàbí jẹmọ jẹmọ tí wọn lè bá yàn kọ ra ọkọ one billion naira lónìí kọ wa máa bọ káàkiri agogo ooru wọn ní kó ló fà tọkọ ń bá ṣe é sinmi ẹ ìgbádùn rẹ báwọn yóò bóòlù kò tó sùn ṣùgbọ́n ẹ̀sìn ni ó jẹ àmọ́ àmọ́ wípé nǹkan tó dùn tá à ń rí ìlọ ńbẹ wájú fún wa wà bí wọn wá na ìmáàmù wọn nà lè gbà àwọn tá à ń sọ̀rọ̀ nígbà tí ìsìláàmù tó dórí oyè wàhálà àkọ́kọ́ tí ọkọ̀ọ̀kọ́ kò bí wọ́n mú ṣe rí ni ló bí wàhálà yẹn fún gbogbo òlù tí ó ti gbà gbogbo wọn gbà wípé ikú umaru ọ̀nà gbígbẹ eh, umaru lọ́lọ́ fi mú àwọn mẹ́lẹ̀ nígbà wọn ti lọ yìí káwọn ọ̀jáde sẹ́yìn mùsùlùmí padà gbogbo ẹni tí ti ń sẹ́sà kọ́lẹ̀ sẹ́yìn kankan wọn làwọn ò ṣe mọ́ ó ní wàhálà àkọ́kọ́ tó sẹ́yọ sí Usman tọ́lọ́ sì ti bá borí ẹ̀ torí wípé ànábì pé Umaru ní báàbù dúró náà wọ́n ní fitinà ó ní lẹ́kọ̀ọ́ tí wọ́n fi ti tí wọ́n bá ti sílẹ̀kùn pẹ́rẹ́ fitinà yóò jáde tí wọ́n bá ti jáde yóò máa tẹ̀lé àwọn lọ́ni kò ní sọ́ọ̀pù máa bí ọjọ́ orí mi ṣe kéré wàláì ìgbàjú bá obìnrin kó sí rí lẹ̀ wàláì ìgbàjú bá obìnrin báyìí kó bí ọmọ mẹ́sì rí lẹ̀ báyìí ládùúgbò kó sì bóde síta ìgbà ìgbà o. ìgbà abadan ìgbà nǹkan ọmọ rẹ lọ́bẹ̀ ìgbà rẹ. àwọn ń sọ ọ́ pọ̀ fúnra wa wípé jẹ̀máà ẹ má jẹ́ kí ẹjọ́ jẹ́ pé bá a ṣe ń ṣe yìí tá a bá tún jọ túká náà látún sí i ǹjẹ́ ń pè ní ìjọmọ àyà nìyẹn mùsùlùmí ẹ̀sẹ̀ ń tọ́wọ́ pàkalẹ̀ láàyè ìṣẹ̀ ìlú mùrù dáhùn sísọ nìyẹn mo ní wọ́n yọ ọyàn ṣùgbọ́n ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ẹ̀yẹ kọ́ mọ́ ọ̀gá tí sọ̀rọ̀ ọjẹ́ ọjẹ́ kẹfìrì sẹ́kítì ọjẹ́ kẹfìrì wọ́n wá ní sẹ̀rí àwọn náà gbọ́ sẹ̀rẹ̀ ń ta ilé mú dáadáa ó ní àbúrò àlìfáà òní tó ọ̀gá ẹ tó pè ọ sọ̀rọ̀ dáadáa ó sì mọ̀ pé òun náà ní ẹni yẹn sì kejì ẹ̀ láàrin àwọn táwọn ìjọba àtọ̀jẹ́ mùsùlùmí àwọn táwọn ìjọba mùsùlùmí náà mọ̀ wọ́n wá ní ọ̀gá kò lè gbọ́ báwọn àwọn náà tó fi kọ́ra wọn ẹ̀sọ́ pé tí abárẹ́ mi yẹn yọ kò láti sáàyè rẹ̀ níta fi kí rẹ̀ lò kò náà bá gbàdẹ̀ lọ. níjọ́ kásìrí wa padà tú ọ wá ní ustaz ẹsẹ̀ wo lẹ̀ ọlọ́ni àwòfù obìnrin kúrò gbogbo àdéhùn tẹ́ ẹ bá ṣe àti ní tẹ́jọ́ takókó rẹ̀ ẹ pé wọ́n ní kámẹ́tì tẹ́lẹ̀ ẹ̀fọ́ gbọ́ ẹ wo bí ti lu ayé àti àṣẹyìnwá ṣe ń bọ̀ táwa lọ́kọ̀ kọ́ra yóò ń tọ̀ ìwòrò ojú kọ́ra yé rẹ̀ ìzẹ́n ìta ń sọ fún wa ní pé à ń bí ọlọ́mọ sáré ń jọ kan so rẹ̀ kọ́dà ń kọ́ sànù wa kó lò wá fún ìyọnu rẹ̀ à ń dúpẹ́ pé ó tún dá wa padà àìmọye òjò rọ̀ lẹ́tí fi mu biidhnillahi masáìlù tí a sì ń bẹnu o òun náà ni masáìlù tọ̀jẹ́ wípé ń fi ọ̀pọ̀lọpọ̀ kan sí àwọn èèyàn bó lè yóò ṣe máa dàgbàjọ́jú orí rẹ̀ lọ kí ní ń jẹ àárín léèyàn báyìí kò tó ní gbọ́n ìtọ́kàn àwọn bẹ̀ bó ṣe dàgbà ó dàgbà tiẹ̀ nù ìtọ́kàn àwọn bẹ̀ ni pé gbogbo àwọn hùrùmù náà òmùntẹ́ ń kì í bọnú táǹjẹ́ yìí lọ́tò ló sì èwo lọ́jà àzàkájẹ èwo lọ́jà àzàkájẹ bákan náà tí aráàmù bá ń bẹ́ nù tí wọ́n fi pèsè oúnjẹ àbí wọ́n fi pìrìsáàfù ẹ̀ sáájì àbá àníjẹ́ kí ni kọ́dùrù nǹkan déédéé tó lè wà ń bẹ̀ bákan náà àwọn bá mi kí ni ẹ fi yọnu nǹkan kan gbà wọn lórí táwọn kankan ẹ farabalẹ̀ á kiri àrẹ àbójẹ nìkan jẹ àṣọpọ̀jẹ nìkan dáa ẹ̀sìn ti alọ́kà àyẹn tó bá lè sọpọ̀ ọ̀rọ̀ sáà ń sọ yìí ọ̀sà báwọn. a sọ fún pé ìsìlámù làwọn àǹtálà yìí sí pé afẹ́gbẹ́yàwó rẹ̀ àmọ́ sí pé afẹ́ túpàmùlé rẹ̀ káwá dẹ́kẹ̀ kákọ́lé ti asórí rẹ̀ tàbí pé àní mùsùlùmí ìntí ànábì fi ilẹ̀ inú sókè ni o ló so gbogbo wa papọ̀ àwa ń bi alọ́sàn alájọ kan so rẹ̀ ìdìde wa láti wojú rí ọlọ́run ọba má jẹ́ à fi ìyá rẹ padà lé àwa ń torí tiẹ̀ ibi èsè ẹ̀ wá dọ́rọ̀ ẹ̀nìkan lẹ́yìn àtàkùnsájẹ nìkan wá gbogbo ẹ̀dá tí bá sì máa sí ti gbọ́ kí wọ́n máa wá sọ̀rọ̀ ẹ̀yìn fún kọ́ wá máa dùn mọ́ nú sàlẹ̀ ọkàn tó fi wá di pọ́ máa láàkọ́ máa bèrè pé ewúro tó ṣẹlẹ̀ o wọ́n sálámà tí ọ̀sán wòye sọ nǹkan mi àwọn ẹni rí òwì báyìí kọ́dùnmù wàlí ìkan wá banjọ kan ó ní yá àbà Suleiman ìnà fúlànà yẹ tukọ̀ àbísù wàyẹ̀ rí ibùk lágbájá ń bu ọ ní tọ́sọ̀tọ́sọ̀ tọ́sọ̀ ni kọ́dùnmù

àfáàrí ni wọ́n sọ orú tó jọ bẹ́ẹ̀ náà fún un náà ìwà ń sọ fẹ́ tó wá sọ̀rọ̀ ẹ̀yìn fún wípé kìnní kìí àní àní fún ó lànà rẹ̀ ti mi lè kí àlànà mi ti mi wọ́n bá ti ń jẹ́ lọ́tà ní sọ̀rọ̀ nílà ìdá ṣé ká bá rí ti ọba sọ̀rọ̀ pàyíká mọ̀ sọ̀rọ̀ ni ó ní ti jẹmọ́ tá a bá ti wá rí báwọn ajẹ́pẹ́ ẹ̀sìn wọn tètè lálàáfíà rẹ̀ kì í gbọ́dọ̀ yìí ìmáàmù Bukhari ìjọ fẹ́ papòdà wọn ké ara ní àwọn ọmọ tí ó sì bẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ ó wá ń sọ fọlọ́n fọlọ́n ọba orí jẹ̀mẹ̀ ẹsẹ̀ mi pọ̀ síwájú rẹ̀ síwọ̀ náà sí mà ṣùgbọ́n bẹ́ẹ̀ tẹ̀ ìṣe pọ̀ tó ẹsẹ̀ kan bẹ tó jẹ́ wípé wọn ò lè bá lù wí sẹ́yìn. gbogbo máa ní kí wọ́n sáré sún sáré pé kí làfà wa ẹ̀sìn ló bẹ̀rẹ̀ àwọn òṣèlú àfààní wàlláhi lá àgùtàbù àhàdàn lẹ́mùsùn ní ìsọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn rí. tí èkó tó lọ bá lòun forí ju gbé ẹsẹ̀ tàwájì àtọ́sẹ̀ yòókù ọmọ àjẹmẹ́dà àwọn èèyàn ti ní ká máa sọ̀rọ̀ ẹ̀yìn nìkan oní ń sọ Facebook tẹ̀ lọ bọ́ sí náà gbogbo tó bàtí jẹ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹni ẹlẹ́ni ẹ wá sórí Facebook lórí odò tí ẹ ẹ̀ẹ́dì ayọ̀nàkí àkún èèyàn ẹ̀yìn kún bẹ̀ ẹ̀ pòfẹ́sọ̀ kìnìún kan ẹ̀ẹ́dì ẹ̀gbọ́ pé wọ́n ti kọ̀tù látà wọn. ìkan mọ̀ ó lè má pẹ́ ní rí ọkùnrin náà lọ́sẹ̀ fọ́nà sọ́bẹ̀ ṣe gbọ́ pé ìjọba ti ẹ̀kí ti mọ́sáàkì àdọ́gbọ́njà ibẹ̀lẹ́ àṣejù wọn náà pọ̀ máa kí ní gbàjí gbé ìjọba òní èjì. ẹnu oríṣiríṣi ọ̀rọ̀ jẹ́mọ́ ẹ̀jẹ̀ aṣọ wàlẹ́ à ń sún mọ́ ni o èmi gbogbo wa ẹ̀yìn jíjọ́ kiri má ronú òkú èyí ń tá a jọ ṣe lọ yìí rọmọdún ilé òsì inú sẹ́wà mọ́ kò sínú pé mò ń wò wájú mọ́ àti à ń gun lọ báyìí tó ń kárí bá ti dé píìkì wọ́n stop pẹ̀lú kò sí ti ń lọ mọ́ ọlọ́run wọlájà kò sọ rẹ̀ tẹ̀sí ìwúgbò ní ọmọ bẹ̀rẹ̀ five thirty di magribi insha allah a sì máa alájà gbogbo ọmọ sáà ìlú tẹ̀síkánná tẹ̀síkánná kí n túmọ̀ ọ̀rọ̀ Abu Hanifa tí Yorùbá bá sọ pé òun ó sì ń ka tẹ̀síkánná tẹ̀síkánná kí n túmọ̀ rẹ̀ tẹ́ ẹ mà ẹ lè túmọ̀ rẹ̀ ní Yorùbá ẹ ń bẹ̀rẹ̀ ẹ mọ̀ tí mò ń bá bọ̀ ẹ gbọ́dọ̀ má lè tu ṣùgbọ́n kí n túmọ̀ ọ̀rọ̀ gangan tó fi di pé wọ́n ń lò báwọn ìtumọ̀ ẹ̀ ní pé ń jọun tàrí Yorùbá yá tó jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ lò fún nǹkan tí wọ́n èèpá láàánú olórí inú onígbànú ọlá wo ló kú màsá sùn tó jẹ́ nǹkan àlàálì ẹ̀fọ́ yóò bá tiẹ̀ ní sọ ìbá àmàjà àlàálì yóò bọ́ ọmọ yàn wọ́n wà ní sẹ́rí kínní yìí ẹ̀ sì ra gbogbo ara kọ́dà tí èmi ìkànnà rẹ̀ tí ètì kánná tí ètì kánná rẹ̀ ṣùgbọ́n bó ti di pé lílò ti pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí ó di wípé ẹnu ń pa àrọ̀ kan rẹ̀ ń bẹ̀ ọwọ́ àdì wípé ẹ̀ ti ṣe ẹ̀rọ ọ̀tá fẹ́sẹ̀ yìí wàláyé àtàyẹ̀ tẹ̀síkánná شوف لا دي لا حول ولا قوة إلا بالله